إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون الحمد لله الذي بنعمته يستقيم المستقيمون والصلاة والسلام على سيد الأولين وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشغل الأمور محدثاتها وكل محدثة برعاء وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدوك فون ولا أبا أبا الله أبا تجاكوي بلوى النور هنا نبوبا وانتي ومن دو ديدي ni wọ́n fi máa ń dúó déédéé ẹnìkan ò ní dúó kọ́ máa ṣe sìn bọ́lọ́n ṣe fẹ́ àbíkọ́ jẹ́ pé àánú ọlọ́run ọba ti ṣáájú fún ọlọ́run ọba aláà ti ṣàánú ẹ̀ abẹ́lọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀ mọ́sà fi ẹsẹ̀ wá rinlẹ̀ lérí ẹ̀sìn Islam gbogbo tí máa yí ẹ̀ṣẹ̀ yẹn kúrò nínú Islam téèyàn fi máa ṣe ẹ̀sìn míì kọ́lọ̀ mọ́jẹ́ ẹnì kọ̀ọ̀kan wa ó máa lẹ́yìn náà àdánwò yìí tó tún délé ayé ń sìn òun náà ni kéèyàn máa ṣe Islam tó ànábì ò mú wá mùsùlùmí náà nípìnlẹ̀ òun náà sì ń kárẹ̀ sínú àwọn mùsùlùmí àmọ́ lọ́dọ̀ ọlọ́run ọ̀tọ̀ ní ti ń ṣe ọlọ́run ọba aláàtọ́ wa dájú wa kọ súnà tó ní ká tẹ̀lé ànábì Muhammad sallallahu alaihi wa sallam lédè àwọn àkọọ́lẹ̀ rẹ̀ kálíbà rí ẹ̀sìn ọlọ́run ọba sìn dáadáa ọba náà lọ́ba tá a dúpẹ́ fún ọ àpàdà síbú àti ti gbà bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kó bá gbogbo àwọn aráalé pátá àti gbogbo àwọn sàhábà rẹ̀ lápapọ̀ ẹ̀yin miami nínú ẹ̀sìn wa èyí tá fi bá ní sọ̀rọ̀ láàárọ̀ yìí òun sínú ẹ̀sìn ìdúró déédéé nínú ẹ̀sìn ọlọ́run ìdúró ṣinṣin nínú ẹ̀sìn ọlọ́run ọba tí mímì kan ò ní mìíyàn téèyàn fi lọ́lẹ́ pàdé ọlọ́run báwo ló ṣe pàtàkì tó lẹ́yìn náà kí ni àwọn nǹkan tí èèyàn tara bọ̀ kí ó ràn yàn lọ́wọ́ téèyàn fi lè dúró déédéé lẹ́yìn náà kí ni àwọn téèyàn máa ṣe tẹ́sẹ̀ òfin níyẹ̀ lẹ́yìn náà èrè olèyàn jẹ́ bí n bá pàdé ọlọ́run ọba lẹ́ni tí ó dúró déédéé lórí ẹ̀sìn rẹ̀ ní tí wọ́n ń pè ní al-istiqamatu ìdúró ṣinṣin nínú ẹ̀sìn òun náà ni iya luzumu ta'atillah wa jitinabu kéèyàn ó dún ní àwọn ẹ̀ṣẹ̀ ọlọ́run àwọn àṣẹ tọ́lọ́run pa kéèyàn ó dúró lórí ẹ̀ gbogbo bó ṣe wù kí ìgbà ọ lọ kí ìgbà ọ bọ̀ kéèyàn má yẹsẹ̀ ń bẹ̀ ibi ọlọ́run ní ká ṣe nǹkan báyìí èèyàn ní sáláì ṣe bó ṣe wù kí ọlá ó pọ̀ tó bó ṣe wù kí àdánwò ó pọ̀ tó bó ṣe wù káwọn èèyàn pọ̀ níbi ìdàkejì ẹ̀ èèyàn ní kú níbi tẹ̀yàn dó sí ẹ̀ ètò wọn pè ní al-istiqama nìyẹn lùzúmù ta'atillah azza wa ìdúnnímọ́ àṣẹ ọlọ́run ẹ̀ṣẹ̀ ọlọ́run lẹ́yìn náà wajitinabu ma'asiyatihi kéèyàn jìnà sí ẹ̀ṣẹ̀ rẹ̀ igbó ọlọ́run bá aláàtí ní ká má débẹ̀ gbogbo ń tọ́wọ́ òkọ́ ṣẹlẹ̀ sí kò ní bá wọn débẹ̀ eléyìí ni wọ́n pè ní al-istiqama torí ọ̀tọ̀ ni kéèyàn máa ṣẹ̀sìn ọ̀tọ̀ ni kéèyàn ṣe kí ni kéèyàn wá dúró lérí ẹ̀sìn kọ́mọ́ ọlá a máa yẹ ẹlòmíì lẹ́sẹ̀ tí ò ní dúró déédéé mọ́ ìfẹ́ ẹnu a máa ṣẹlẹ̀ sẹ́lòmíì tí ò ní dúró déédéé mọ́ lẹ́yìn náà ìfẹ́ tẹ́ lójú àwọn èèyàn ní máa yẹ èèyàn lẹ́sẹ̀ lẹ́yìn náà àdánwò lé ayé tó bá dé ní máa yẹ èèyàn lẹ́sẹ̀ wọn ní lágbájá ò báyìí tẹ́lẹ̀ àdánwò lọ́ba abẹ́lẹ́ nínú àánú àti agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀ mọ́sà ìjẹ́ tán dáadáa torí ọlọ́run ọba láti jẹ́ oyé wa wípé hey àwọn tí wọ́n bá dúró déédéé tí wọ́n sì kú lórí ẹ̀sìn àwọn èèyàn gan wọ́n ráyé wá o kìí àwọn tí wọ́n ń sẹ̀sìn bọ̀ tẹ́sẹ̀ wọn ti yẹ a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ọba ní innal ladhina qalu rabbuna Allah ọlọ́run ọba ní gbogbo àwọn èèyàn tí wọ́n sọ pé ọlọ́wọ́n bá aláà nìkan ni ọlọ́wọ́n bá wa a sì máa tẹ̀láṣẹ fún mastakọ́mù lẹ́yìn ìgbà tí wọ́n ti gba ẹ̀sìn tán wọ́n tún wá dúró déédéé lérí ẹ̀sìn ọlọ́run láwọn lè àwọn ẹlẹ́ni rí láti wá gbẹ̀mí wọn tó dìgbà tí wọ́n jáde láyé alla takhafu wala tahzanu wọ́n ma wá sọ fún wọn yí pé ẹ má bẹ̀rù ìtẹ́ ìlọlẹ̀ bá lọ́rùn o kò sí ìbẹ̀rù fún yín ẹ̀yin sẹ̀sìn ẹ̀sìn bí ó lérí ẹ̀ tí kún fi dé wala tahzanu ẹ̀sìn má banújẹ́ lédi tẹ́ ní ìtùn ìbá yí mójútó àwọn ọmọ yín ìbá yí mójútó àwọn ẹbí yín ìbá yí mójútó gbogbo ń tẹ́ sílẹ̀ sílẹ̀ ayé nǹkan kan ò ní bàjẹ́ ńbẹ̀ tó lẹ́yìn dúró dédé ń sẹ́yìn fún yín ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run tóbi púpọ̀ òní ọmọ sọ ọ̀hún òun là ń lè bá lálejò òní ó ti mọ mójútó lé ànábì fi ká máa sàdúrà wọ́n lọ́wọ́ bá ìrìn àjò ní o ìwọ náà lọ́ba tí ń bẹ pẹ̀lú mi òkè sánmà lọ́wà ìmọ̀rẹ́ ń bẹ pẹ̀lú mi níbi mo wà yìí mọ́jì sàgbákò lé àjò yìí ìwọ náà tún ni mo fi sílé fáwọn ẹbí mi tí mo pàtì sílé wala tahzanu ẹ má bẹ̀rù ibi ẹ̀ ń lọ yìí kò sẹ́rù fẹ́yìn ẹ̀yin ẹ wala tahzanu gbogbo àwọn ìtẹ́fílẹ̀ ẹ̀mẹ́jẹ̀rú ọba yìí ẹ̀yẹ̀ má banújẹ́ lérí wọn ipé ah mú lẹ́yìn báyìí wà abshiru bil janna ẹ máa dọ́ra yín nù pẹ̀lú àlìjánà àlìjánà lẹ́yìn ọwọ́ ọlọ́mọsá ìfẹ̀mí àti ẹ̀sìn wọn ọlọ́run ní ẹ̀yẹ máa dọ́ra yín nù àlìjánà lẹ́yìn ọwọ́ bẹ́ẹ̀ mi bá fẹ́ bọ́ fáwọn wa abishiru bil jannati allati kuntum tu'adun ọlọ́run bá ní alìjánà ta ti kọ́ kalẹ̀ fún yín ẹ̀yin la kọ́ alìjánà kalẹ̀ fún àti sàdéhùn fún yín pé wà alìjánà à ẹ má bẹ̀rù alìjánà náà ní kẹ́ ẹ máa wò lọ́ọ̀kan yìí yóò sì máa wò lọ́ọ̀kan tẹ́mi ló fi bọ́ nígbà mi yọrẹ rìn látara ti ń rí eléyìí ni àtibọ̀tán àwọn tó bá dó déédéé sátibọ̀tán náà ni gbogbo wọn wákàkì jẹma ẹni tí sọ́dá dáadáa bọ̀ tẹ́lẹ̀ tó padà wá yí padà láti bọ̀tán wá dáa kò dúró déédéé tẹ́lẹ̀ àmọ́gbà tí àánú ọlọ́run ṣẹlẹ̀ ó wá dúró déédéé ó kú gbogbo èyí tó ti sẹ́sẹ́ yàn níbi mọ́ èyí tó burú jà ti dúró déédéé kọ́ wá máa gbọ́gbọ́ kúgbọ́ àbí kọ́ máa kàkà kúkà nínú àbí kọ́ lè darapọ̀ máwọn èèyàn burúkú kọ́ wá àwọn ilé ìgangan làdáwò bá àbẹ̀ọ́ ìwọ̀ ọlọ́run wọ́n sàfihàn wọn láti bọ̀tán dáadáa gbogbo lílọ bíbọ̀ wa kìràkìtà wa ń ṣe wàhálà o nílé ayé o ká tó jẹ ká tó mu ká tó wọ̀ ká tó kọ́lé ká tó rẹ́ǹtì ilé ká tó tọ́jú ẹbí wàhálà yìí pọ̀ ìjọ da náà ní kéèyàn lọlé sinmi nínú àlìjẹ́nà àmì ẹni tí ó ṣe gbogbo wàhálà yìí tán gbogbo wàhálà yìí tí ó ṣe tẹ́kọ́ tó wà lọlé wọ́ná ìdúró dédé yìí al-ummatu bi hajjatin ila al-istiqama wọ́n ní iṣẹ́ rí àwọn táwọn ṣe wà nílẹ̀ yorùbá yìí àwa yorùbá yìí ọlọ́mọṣẹ́ ah, ìṣàánú wa a ní bùkátà sí ká lè dúró dédé ká sì lè kọ́ nípa bá ṣe dúró dédé pé ìgbẹ̀yìn òun náà ni yọjọ́ jìbìtẹ́yàn lọ ẹni bá tán lérí ìdúró déédéé rẹ̀ òun náà lọ láṣeyọrí adúnìyà mọ̀tẹ́lẹ̀ atún bishubuhat fìdín wàṣàwát fìdúnìyà wọ́n ní ilé ayé yìí tí a ń lò lọ́wọ́ yìí àti bá ti bára wa lọ́wọ́lọ́wọ́ báyìí ilé ayé kún kẹ́kẹ́ pẹ̀lú àwọn ìdàrúdàpọ̀ ẹ̀sìn ìrújú nínú ẹ̀sìn látara àwọn bí ilé ayé ṣe ń yí padà bẹ́ẹ̀ náà ni àwọn àbálìsùn àtàwọn shayatin aljin wal ins wọ́n ń ṣiṣẹ́ gan fún ọ̀gá wọn tí ń jẹ́ ibilis wọ́n ń ṣiṣẹ́ torí pé bílá iṣẹ́ ń parẹ́ lọ bẹ́ẹ̀ náà ni ẹ̀sìn ọmọ dínkù ara tẹ́sìn ọmọ máa dínkù òun náà ni pé wọ́n máa dẹ̀sìn rú Nashuku fi sàwábì ti àdìníyà títí tó fi jẹ́ pé gbogbo àwọn nǹkan tá a ti dì mú nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa tó ti kílẹ̀ sí wa arínú alukoran arínú sunna àwọn kan sì dìde wọ́n lè jẹ́ lárúbáwá wọ́n lè jẹ́ yorùbáwá wọ́n lè jẹ́ aláwọ̀ funfun wọ́n lè jẹ́ àwọn òyìnbó táwọn tá yìí tí wọ́n bá nàró wọ́n dáwọ́ ẹ̀sìn búra wọ́n máa kọ́tíra wọ́n máa ṣe lectures wọ́n máa wá sọ fún àwọn èèyàn yìí pé ìgbàgbọ́ tẹ ní fẹ́ fi dé lẹ́sìn yẹn kò rí bẹ́ẹ̀ o àwọn kan tẹ ìgbàgbọ́ wọn ò rí bẹ́ẹ̀ o òfin òṣòlì dì wọ́n máa dá ìrújú sínú àwọn ìpìlẹ̀ ẹ̀sìn àbígbà tá a bàbá dìde tó sì ní science ìlànà ó ti síwájú kura ipe gbogbo tí Kùránì bá sọ fún wa tí sáyẹ̀nsì bá ti prúfù ẹ̀ ipe bẹ́ẹ̀ lórí àwọn gbàgbọ́ tó bá tako sáyẹ̀nsì ajẹ́ pé àyà yẹn òní kò pọ́síbù nínú ma sáyẹ̀nsì pé òṣùpá pín kò pọ́síbù ọlọ́dẹ̀ ní a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim bismillahir rahmanir rahim iqtarabatis sa'atu wa inshaqqal qamar qamar òṣùpá ni wọ́n pè rẹ̀ ọlọ́run lásìkò ilé ayé ń bọ̀ tí ó parẹ́ àsìkò táyọ̀ parẹ́ ń bọ̀ ara àmì rẹ̀ òun náà ni pé òṣùpá pín nígbà táwọn kèfèrí tí wọ́n ń béèrè àmì lọ́dọ̀ ànábì ibi ká ànábì ó fún wọn lámì kan káwọn tó lè gbà sílám Al-Kùránì ní òṣùpá pín àwọn mùsùlùmí ní pé sáyẹ́ǹsì kò sọ bẹ́ẹ̀ kò bá sáyẹ́ǹsì mu kí rànkúnmí tọ́lọ́mọlẹ́yìn kọ́ jáde nínú àpáta oye nínú ma sáyẹ́nsì so impossible impossible granite làwọn ọmọ mú nínú kíní nínú àpáta àwọn tá a wí yìí wọ́n ń ṣiṣẹ́ rẹpẹtẹ nínú àwọn lárúbáwá tí wọ́n jí ó yé wa pé kòrántẹ́ gbé lọ́wọ́ yẹ kọ̀ adẹ́ ń kọ̀ wé lérí ẹ̀ tẹ́bàdì tí ń sọ kátìkàtì nílẹ̀ yorùbá náà ìkàkùkà tó náà sí kí ni tọ́lọ̀lẹ́ ká nìyẹn ìyá sàárè wọ́n ni kọ̀ pọ́síbù báwo ní fẹ́ fi àjẹyàn nínú sàárè ó sì wà ní àdísì anábìlọ àlẹ́sọ́ orin lọ́wọ́n àti jibril wọ́n lọ sí kudus almiraj láti bẹ̀ ọlọ́sí sọ́mọ̀ ó lè gbàrún wa ní ti gbogbo amọ̀ nìyẹn gbogbo àwọn afá imam malik shafi abu hanifa ahmed bin ambel ìtí wọ́n kọ́lẹ̀ ní ẹ̀ ìgbà tí àwọn almushakikun tí wọ́n dé àwọn jẹ́ oyé wa pé kò possible kíyàn lọ́bì kan lẹ́yìn ìṣá àbí ká má fi ìrun ká má fi sàpèjúwe rẹ̀ wọ́n ní kò possible kíyàn lọ́bì kan lálẹ́ wọ́n ní kò possible kíyàn lọ sánmọ̀ keje kéyìn sì darí padà kí ló tó mọ́ torí ìrìn àjò sánmàkan sí sánmàkan ìrìn àjò 500 years à ń sọ̀rọ̀ mọ̀jísàt à ń sọ̀rọ̀ iṣẹ́ ìyanu ẹni nìkan mọ́ ilẹ̀ níbi tó ní kí ọmọ afẹ́ ni tó wà ní Australia tó sì rí mọ́lẹ̀ tán tán tó wà ní Australia tó sì rí fọ́n sí nǹkan kan ò dé Australia nígbà àlìjànú lè fò báwọn tí ó fi dé parí ayé láàrin ìṣẹ́jú kan ó jẹ́ àmọ̀fẹ́ agbára ọlọ́pọ̀ wàtàlílù maharamallá gbogbo ọdọ́nà ọba ṣe ní haram yọ́ ma wá sínú àwọn ọ̀rọ̀ tá a ma gbọ́ ipé kìí ṣe haram wàtàlílù maharamallá gbogbo ọdọ́nà ọba ṣe ní halal wọ́n ní haram ni ìtọ́lọ́n ṣe ní haram wọ́n ní halal ni ọ̀dá wọ́tí ìlà tawhid al-adiyan àwọn yóò máa pèpè síbi kásọ̀kan lérí ẹ̀sìn sáàlì sọ̀kan lérí ẹ̀sìn jẹ́mọ́ tọ́lọ́n ṣe ní lakum dinukum waliya din anábì ní la a'budu ma ta'budun èmi ò ní sin èyí tẹ̀yìn sìn wala antum abiduna ma a'budu ẹ̀yìn náà sílẹ̀ ní sin tèmi nígbà ọ̀dọ́wọ́gbẹ̀yìn lakum dinukum waliyadin ẹ máa ṣe fi ní ká máa ṣe fi wa àwọn kan dìde lè ní min du'ati tawhidi al-adiyan wọ́n ni ẹjí káyọ́ lálàáfíà kìrìsìtẹ́nì òṣèlójú ọ̀nà abọ̀rìṣà òṣèlójú ọ̀nà sẹ́yìn lẹ́wà wà lójú ọ̀nà àwọn tó ń sọ̀rọ̀ yìí mùsùlùmí ni wọ́n àbáwọn tí wọ́n bẹ̀rẹ̀ lórí yẹn àwọn èsì muslim àwọn akọ́ nípa dákéwúrú dẹ̀sìnrú ni gbogbo eléyìí ó ti ń lọ láwùjọ wa kí bàbá wà nílé kọ́mọ̀ kí á ìpé ẹ̀sìn tó bá wọ ọmọ ló lè ṣe kíni ló lè ṣe àdánwò ti délé ayé jama wà orí yẹ́sìn àdìyàn ní tó bá wù kálukú ló lè ṣe nínú ẹ̀sìn ní tó bá wù yàn fọ́ fọ́sílù àdínì á dúnìyà àwọn kan ṣe dìde wọ́n ní ẹ̀yà ìsìn lọ́tọ̀ ẹ̀yà ilé ayé lọ́tọ̀ tá a bá ti ń sọ̀rọ̀ ẹ̀sìn ẹjọ́ máa ma ní mọ́sálásí kíní ìwọ́n pàṣẹ àwọn ìròrí yẹn wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ìròrí yìí ti ń wọlé yìí ti ń wọlé èyí tẹ́ bá ń sọ̀rọ̀ business ní sìn tẹ́wàá sẹ́fẹ́lì mẹ́ta tẹ́wàá sọ fún ẹlòmíì pé ọ̀rọ̀ business tẹ́fẹ́ sí yẹn ẹ jẹ́ kí ìmọ̀mọ̀ ọmọ sí yóò ní náà ka ìmọ̀mọ̀ koran ipe ṣé ọ wà lọ́fù àbí kò wà lọ́fù ṣé ọlọ́run fọwọ́ sí àbí ọ̀fọwọ́ sí wọ́n ní koran bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ business ó wà ní Kùránì rẹpẹtẹ ó wà nínú àdìsí rẹpẹtẹ ìbá nẹ́bì ló ní káwọn máa ṣe bẹ́ẹ̀ ọ̀lẹ́gára àwọn business tí wọ́n máa ní jìbìtì nú bí ká máa no testing ẹni jáde yunifásitì ó lè ra kọ̀mpútà wọ́n ní common test ó sì graduate rẹ̀ professor ó lè no testing ọkàn wọ́n pé ìtayé ń tà náà nìyẹn tó bá mú lọ́kì ní ọba sì mú òṣòfò náà nìyẹn anábì nínú <laughs> sallallahu alayhi wa sallam wọ́n gbé ẹnu anábì sọ́hun nígbà ọ̀dọ́rọ̀ ayé wọ́n gbé ẹnu koran sọ́hun nígbà ọ̀dọ́rọ̀ ayé wọ́n sì ń padà àwọn muslim wọ́n mọ̀ pé koran ga láfi tu ẹ̀sìn lẹ́yìn náà láfi tu ayé sínú mọ́sálásí ni wọ́n ti mọtí ilé tí koran ní ká mọ́ mọtí ẹ bọ́ lọ́lé ayé wa ni wọ́n ní ẹ má sòwò ẹ má lura yín jìbìtì ọlọ́run ní ẹ má gbowó èlé bísínẹ́sì ni ẹ ṣe ẹ wọ́rọ̀ ta ni ẹ nígbà wá sọ̀rọ̀ àwọn òbí wa sáwọn òbí wa wà ní mọ́sálásí ká lè mú kùránì ní ìwé òfin ọlọ́run ọba tí ń darí mọ́sálásí tí sì ń darí ìta mọ́sálásí kùránì láàmú fi sẹ̀mí kò sí nǹkan tuntun kan tó fẹ́ wálé ayé tọ́lọ́run ọba aláwọ̀ nímọ̀ sí kó tó dá wa ọlọ́run sì ti ma gbogbo nǹkan kó tó gbé koran kalẹ̀ ó fi koran ó fi tó gbogbo nǹkan táyọ̀ fi parẹ́ sọ́ọ́lẹ́hùn lè kó lè zamani wọn makan koran yóò máa ṣiṣẹ́ ní gbogbo àsìkò àti gbogbo gbà táyọ̀ fi parẹ́. ẹ̀yin màá yá mi nínú ẹ̀sìn wa àwọn kan àwọn ní ẹyọ súnà kó nínú koran àwọn alùsúnà yẹn a máa rí pé alẹ́ wọn kúrò nílé ayé àwọn ni wọ́n dẹ̀ sọ̀rọ̀ alùlù fitina ni wọ́n àwọn ni wọ́n dá fitina lẹ̀ bóun fitina ò sí ní ṣẹlẹ̀ ìwọ́n gbà pé àmọ̀ ìsìláàmù àmọ̀ sọ̀rọ̀ òdílé àwọ́láwò ṣe mọ́ sí fitina ò ní ṣẹlẹ̀ owó tàn dátẹ́lẹ̀ àdámọ́ ẹ̀rọ tó ṣe dáadáa mọ́ gbogbo ọ̀rọ̀ òdílé àwọn tí ó jẹ́ súnà wọ́n láwọn bá yín kópa mẹ́mọ́ kò dùn mọ́ bí tẹ́lẹ̀ fitina ti dé lóòótọ́ gbogbo àtàwọn sí ìdìjà ní àkàdìríà gbogbo àti sáńsáwí òsẹ́nìkan tí bá wọn lọ mọ́ a nítorí pé ààrẹ ní tàǹsí yẹn nínú Al-Qur'an ààrẹ nínú súnà nàbì bẹ́ẹ̀ sí ń ṣe ká nàbì ṣe kíní ká nàbì ṣe àwọn kan bá débi pé wọ́n máa yata'anuna fi biladil muslimin wọ́n ní tó ṣe ẹkù ní pé ṣẹ́rí Mákà tí wọ́n ti mùsùlùmí wá yẹn gangan ìlú yẹn gangan olórí burúkú gbogbo àdọ́rẹ̀ <laughs> ẹni tí ń sọ̀rọ̀ yìí mùsùlùmí ni ní ìsìnkẹrin wákàtí mara yóò wá jókòó lẹ́bàá yóò máa wá láìfí ẹ̀dá kùn sára maka wọn sọ́wọ́ àbá nàbí ará maka kan ní kọ́ máa wò <laughs> kùránì wọn ní kọ́ máa ṣe kíni kọ́ máa kà àtàdísà nàbí nígbà nàbí lọ ní tàràkì fi kún amúrẹ́yìn kìtàbàlá wa sunnati anábì ni mo fi kùránì kalẹ̀ fún yàtọ̀ sunna ṣé anábì ni tabafẹ́ sẹ́sìn ẹ máa wọ ọba sáúdí àbí igbákejì ọba kí ni ànẹ́bì ní ká máa wò ó ní ká máa wò koran àtàdíz lára sáwọ́dì bá yapa koran kò sẹ́nìkan jọ tẹ̀lé wọn ẹni bá ń tẹ̀lé wọn yín lè wọ náà ni tá yapa àdíz kò sẹ́nìkan jọ tẹ̀lé wọn ẹni bá tẹ̀lé wọn yín lè wọ náà ni àmọ́ látara kísàtù ṣubuhat àwọn nǹkan táwọn fi dá nǹkan rú tí má ní ó fi máa bọ́ lára àwọn èèyàn àwọn kan dìde lẹ́yìn ní táwọn mójútó nìyẹn àní ìjòkó jẹ́jẹ́ rẹ mo lọ mọ́kà mo ráwọn lárúbáwá tán fa sìgá ní ọ̀fẹ́ ká fìyẹn ṣe ìṣọ́fẹ́ ká máa mu sìgá ni nígbà tí ara sáwọ́ dédé mu sìgá wọ́n mu ṣíṣà èyí àwọn tán mú wa lásìkò àníbi náà sí kò sáwọn tán mú abúláhàbì abújáhàl àti abúláhàb àti gbogbo àwọn àgbààgbà kòrèṣ àtàtà náà bèèrè Madina àwọn èèyàn sábúrú ànábì sì ń kìlọ̀ fún wọn òun sì ń bá tiẹ̀ lọ kíyàn wá ní àbúrò bàbá rẹ̀ ẹ sẹ́pẹ̀lẹ́ fílẹ̀ o ànábì wà ní maka àbú tọ́lìbù ń sin ìṣẹ̀ṣẹ̀ tiẹ̀ ànábì ń ṣe islam ìwọ̀n wàhálà jíjẹ ìyẹn wá ní kí wọ́n mọ́ bẹ́yà ìgbọ́n bàbá tiẹ̀ sọ̀rọ̀ bọ́yọ́ lọ́n lè lò ó sábà fi joseph islam wọ́n máa lọ ọ̀rọ̀ mọ́ra ìlọ́kùlọ́ àwọn òsìn àfá kankan o àsìn àfá kankan ọlọ́run là ń ṣe kí ni ìlà ń sìn àfá àtọ́bá ti lè ṣàlàyé pé ẹ ṣe báyìí tó sì máa yà kalẹ̀ á tẹ̀lé òun káà sí ń tẹ̀lé ọlọ́run ọba là ń ṣe kí ni ìlà ń ní àṣìn Madina ní Maka ní Cairo ní o torí pé ọlọ́run la fẹ́ sìn ànábì wọ́n sì ní ká tẹ̀lé sallallahu alayhi wa sallam àwọn wàhálà yìí ó ti wá pọ̀ lérílẹ̀ ayé débi pé especially lérí social media gbogbo ẹni tí ń bá mọ ti ń lọ ẹlòmí ìsìláàmù ti sú pé èwo láwàá ṣe gan-an báyìí àfáà yìí ní ká ṣe báyìí tọ̀hún ní ká má ṣe tó wà ra Koran ó tún lè dáka ìtọ́kàn máa tọrọ ni pé ihdina sirata al-mustaqim gbogbo tó wá fẹ́ sínú ẹ̀sìn kọ́kọ́ fi àdúrà síwájú ipò wọ lọ́n ojú ọ̀nà tọ́tọ́ mọ́sà darí mi síbẹ̀ èyí tó jẹ́ òdodo mọ́sà fi hàn mí kọ́ wá rọ ẹ̀mí mi láti máa ṣe kíni láti máa ṣe níbi tí àdáwò dé wa a wa òun ni pé àwọn nǹkan bẹ táwọn dìde tí wọ́n súfì ò ní parẹ́ ẹmọ nẹ́gbẹ̀ẹ́ súfì òun náà ní bídà ká máa ṣẹ̀sìn nílànà tá ànábì ò ṣe kí ni tá ànábì ò gbé kalẹ̀ fún wa wọ́n máa ṣàlàyé fún wa wípé báwọn bá ti lu bàndírì mọ́ṣáláṣí káwa náà kájọ yín àwọn àjọmọjó ọkùnrin àti obìnrin ẹbẹ̀ ráwọn lárúbáwá ẹ̀bẹ̀ ráwọn lárúbáwá táwọn náà máa lu bàndírì gbogbo ètò wà lérí íńtánẹ́ẹ̀tì tí wọ́n máa sọ báyìí jalla jalla jalla ó tẹ̀ máa wọ́nrán wọ́nrán ní ọmọ mẹ́rin yọ́ máa ṣe nígbà tí rí bèbí ni wọ́n wà ní táwọn ṣe ń bí àwọn lárúbáwá ń ṣe àwọn lárúbáwá ń ṣe yẹn ṣe níwà sọ́dẹ̀ sí ẹ̀dàgùn wọ́n máa ń yàn láti àwọn ilẹ̀ lárúbáwá kan wọ́n nìkan wá kọ́ àwọn ọmọ wa ní kéwúlẹ̀ yorùbá wọ́n wá tẹ̀bà síbẹ̀ wọ́n gbalẹ̀ fún wọn wọ́n máa sanwó wọn láti ilẹ̀ lárúbáwá àwọn náà máa gbé pẹ̀lú wa léyìí tó dá wa lójú nígbà wà ń lọrin láwọn lè kéwú láwọn lárúbáwá yìí wà àwọn kan nínú wọn láwọn pè gbogbo wọn yóò wọnú kíláàsì báyìí yóò fa sìgá wọnú kíláàsì yóò sì máa kọ́ wọn. lárúbáwá sí dùn ní ẹnu etí yóò túmọ̀ koran yóò túmọ̀ àdísì àmọ́ wọn nílò lárúbáwá tí ń kọ́ ọmọlé kíláàsì tí ń fa sìgá ṣé ló ẹ̀sìn tá a fẹ́ máa ṣe nìyẹn àbẹ́yàn mọ̀ pé ẹni bá tọ̀yàn iná lèyàn máa ń jọ tọ̀hún wá kí ó tán òun náà tán tòràrí àwọn ayé sọmọ pé èéfì àti èéfì náà ni nígbà tẹ́lẹ̀ tí mo ṣègá hàn tòràrí ayé náà burú àwọn kan tó wá dìde lé ní àwọn sọ fún wa àwọn níṣẹ́ àlà wọn àwọn tá a wí yìí àwọn ti nàró yóò ní àwa yóò bá ṣe à aṣọ báyìí sẹwárí ibi dáadáa òde ni pé sẹwárí ṣe à yẹn àwọn tí ń ṣe àtẹ́sẹ̀ dìde yẹn ẹ máa tán kù ṣe à àwọn tí wọ́n máa ń pe àwọn sàábà ní kèfèrí àwọn òbílífò nínú sàábà àfi Àlì nìkan àtàwọn òbí mẹ́ta kan Abubakar lọ́dọ̀ wọn kèfèrí ni Usman Umar kèfèrí ni Abu Rera kèfèrí ni àtàwọn sàábà tó kù lẹ́yìn Ali nìkan ẹ̀sìn tiwọn náà ó ti wá ti pẹ́ a ti wá ń rí àwọn Yorùbá ṣẹ́à nísìn tí ó ní àwa ní Yorùbá ṣẹ́à irú ìdí sẹ́kìsẹ̀kì ń ṣe tí ìjọba gba mú yẹn àwọn kan ti nàró ńlẹ̀ Yorùbá sí táwọn náà ti ṣe ọ́díò kẹsẹ̀tì wọn ò ti ṣe fídíò tẹ́mi orí o àmọ́ ọ́díò wà ẹ̀rùn pé ìgbẹ̀yìn sákìsàkì ìgbọ́ láàrin àwọn tá a wí tá ń pè ní ṣẹ́ àyín àwọn náà ń pèpè yìí pé ẹ̀yàn Yorùbá àlùkòránì tẹ dìímú yẹn kò pé o bí ìdá kan nínú mẹ́ta rẹ̀ ó ti sọnù Abubakar ló sì sọnù àti Umar àwọn ni wọ́n ṣàbòsí fún àlè Umar kan tó gba ẹ̀sìn síyà wọ́n kọ́kọ́ ṣe pèlè wọn náà ashhadu eh, anna eh, aliya waliyullah yóò ní òun jẹ́rìí pé Ali oníwàlé ọlọ́run وأشهد أن أبا بكر وعمر وعثمان وعائشة أعداء الله لعن الله عليهم yóò ni mo بكر pé abubakar umar يا àti yàwó aisha kèfèrí ni wọ́n eh, ìbínú ọlọ́run ibi dada ọlọ́run kọ́ máa bá gbogbo wọn ṣẹ̀dẹ́sì tí wọ́n gbé déhùn àwọn kan ti ń gbà ẹwù báwọn ọmọ sákìsàkìsì pọ̀ ní sáríà àwọn kọ̀ọ̀kan náà ti ń gba ẹ̀sìn yẹn nílẹ̀ yorùbá ló sì jẹ́ pé kọ́ tètè sàlàyé fáwọn ọmọ rẹ̀ yìí pé àwọn eléyìí ni wọ́n ń jẹ́ súfí ẹ má ṣe lójú ayé mi ẹ má ṣe lẹ́yìn mi o àwọn ni wọ́n máa ń pé igi ń dọ́lọ́hun ọlọ́run digi wọ́n máa ń ṣe tẹ́rígbéyà gbogbo nǹkan lọ́lọ́hun hùwà ẹ má ṣe tàṣẹ́yọ̀ ẹ má tẹ̀lé àwọn ṣe o àwọn wọn máa ń ṣépè láwọn Abubakar Umar Uthman kọ́dà àwọn míì nínú àwọn ṣẹ́ àgan wọ́n gbà pé jàǹbá ni Jìbìrìlù ṣe jàǹbá ló ṣe tó fi gbé Kùránì fún ànábì Ali gangan ni wọ́n rán sí náà fi máa sọ pé khanal aminu khanal aminu khanal amin ipe amin Jìbìrìlù ọjàmbá ọjàmbá ọjàmbá nígbà àwọn kan táwọn tún gbópọn dáadáa àwọn ní Ali gangan lọ́lọ́ nínú àwọn ṣe àtàwà ní Iran àbí ní Iraq mo fojú ara mi wò mo fi ti ara mi gbọ́ ó ní Ali gangan lọ́lọ́ ó ní Ali Rabbuna yawm al-qiyamah wọ́n tó bá ti jọ́ al-qiyamah èyí tàbí ẹni tí ọlọ́run aláyẹn ẹ̀rí pé Ali ní ọyọ́ sí wa ó ní Ali Rabbuna yawm al-qiyamah tí bá rí fídíò yẹn màá ní kí wọ́n adìẹ̀ mọ́ lẹ́kṣọ̀ yìí ali rabbuna yawmal qiyamah tani rabbul alamin jama Allah bó ṣe burú tóun tí èèyàn bá tètè máa pàkíyèsí àwọn èèyàn káwọn èèyàn dúró déédéé àwọn èèyàn gbàgbọ́ o torí àwọn èèyàn nílẹ̀ Yorùbá ń bí ẹni abá ti sùn náà làá máa jarun pálù ẹ̀dàkùn torítọ́ lọ́wọ́ bá wa ìjókòó yìí ìjókòó ìpenisákèésí ni òun náà ni al-istiqama òdodo tó ti kílẹ̀ sí wa tá a ti mọ̀ yẹn ẹ má di ṣètọ́n àtàwọn tí wọ́n ń tẹ̀lé kán tó ń gbà lọ́wọ́ wa ẹ má sọ fáwọn ọmọ yín tẹ́ ti gbọ́ sí kọ́mọ ti di a kẹ́ẹ̀tì ní kan sáré tètè kọ́mọ lẹ́sìtì sí lẹ́kṣọ̀ wọn torí pé irọ́ náà ni wọ́n máa pa bí wọ́n bá sì ti ń rìpíìtì ara rẹ̀ yọ padà fẹ́ ju òdodo bọ́bá ti wá gbẹ̀sìn sí à kùránì onítùmọ̀sí ọmọ àdíṣì onítùmọ̀sí ọmọ torí pé àbúrò àtọ́gbà àdíṣì wa wọ́n ló pòrọ ni wọ́n ní àdíṣì táwọn ọlọ́lálàáfíà èyí tábù òrẹ́ ràgbà wa táwọn ń kà yẹn wà ní sọ ìbò akásọ yìí mùsùlùmí yẹn pé irọ́ lásán lọ́wọ́ ń bẹ̀ gbogbo táwọn fi ń sẹ̀sìn yẹn ni wọ́n ń pè ní ọlọ́jàmá ó sì jẹ́ pé àwọn afá Yorùbá tí táwọn náà bá ń ka tíra àwọn tàwí ní tí wọ́n ń sọ náà làwọn náà mọ̀ sí kíní làwọn náà mọ̀ sọ àdáwò ti ẹlẹ́sìn dé ọ̀pọ̀lọpọ̀ wa nínú àdáwò tó bá wa látara ẹ̀sìn ni pé àfẹ́ kéwú ìjókòó halkọ̀ ìjókòó tààlim ó ní ọ̀pọ̀lọpọ̀ lá illa ma rahimallah àfàwọn tọ́lọ̀ ń bá sànú anábì ní man salaka tariqan yaltamisu fihi ilma sahalallahu lahu bihi tariqa sahalallahu bihi tariqa ila aljanna gbogbo ẹni tí máa ń lọ lè wá mà àlékún mà ọlọ́run fi àlékún tí ń wá yẹn yóò fi ṣe sábà bíi tó fi wà lìjánà nírọ̀rùn nǹkan ti dàrú kọjá bá ṣe ń ròyìn àfihàn tí máa ń wá mímọ̀ ìmọ̀ wa kọ́lọ́mọjẹ́ ó dàrú o ẹ̀sìn wa kọ́lọ́mọjẹ́ bàjẹ́ o ṣé ní gbogbo àwọn àròrí burúkú yìí gbogbo ẹ̀ ní social media ti wá ràn lọ́wọ́ nínú yàrá rẹ báyìí ni wọ́n ti post sí ọ ipò ìwọ náà gba ṣíà ìwọ náà gba súfì nínú yàrá rẹ wọ́n àdúnìyà mọ̀mọ́tẹ́lẹ̀ àtúnbí ṣàwà wọ́n ní ní opposite ẹ̀ òun náà tún ní pé ilé ayé òun ó tún wá kó kẹ́kẹ́ fún gbogbo àwọn adùn ayé adùn ayé yẹn gbogbo wa láàrin sínú ẹ̀ gbogbo àwọn ẹ̀dá aláṣẹ́kíní láàrin sínú ẹ̀ torí pé a fẹ́ràn ayé ọlọ́mọba Allah subhanahu wa ta'ala ní zuyyina linnasi hubbu shahawat minan nisa ọlọ́mọba ní ah, àwọn èèyàn wọ́n fẹ́ràn ayé o àfìfẹ́ ayé sí wọn lẹ́mìí wọ́n tún wá fẹ́ràn obìnrin àwọn tọ́jọ́kùnrin láàrin wọn ọlọ́run fún ọpá fẹ́ràn obìnrin gan-an linnas níbo wa. wọlbani asifẹ́ràn ọmọ ọlọ́run wa kà lọ bẹ́ẹ̀ afẹ́ràn gold afẹ́ràn owó afẹ́ràn nǹkan gùn afẹ́ràn lé bọ́ọ̀lù sí ká lọ́nà síbẹ̀ lọ́wọ́ dé àbíbẹ̀ kọ bẹ́ẹ̀ àmọ́jọ́ ọlọ́run bá aláǹsọ fún wa ni pé wala taghrannakumul hayatud dunya ẹ má jí adùn ayé ẹ má jẹ́ ọ̀tàn yín jẹ́ o kọ́ wá tàn yín kú òun bí ìtọ́lọ̀ torí ẹ̀dá yín gbogbo owó tọ́ba wá bọ́ọ̀bá ti ń wá náà ni kọ́ ọmọ ronú ipe owó yìí ọ̀fẹ́ wa kó lè ràn ọ́ lọ́wọ́ láti lè rẹ́sìn rẹ́sìn dáadáa kì í ti pé láti lè gba ẹ̀sìn ní ọwọ́ rẹ̀ ọba ti fẹ́ fẹ́yàwó ìyàwó ẹlẹ́sìn ní kò fẹ́ mọ́ fẹ́yàwó tí ipá rẹ̀ ò ní ká lórí yọ́gbẹ̀sìn lọ́wọ́ ẹ̀ ìyàwó jòkó ń bí ó sì jòkó síbẹ̀ ní mo sì fẹ́ ní kólóhùn náà fẹ́ bẹ́ẹ̀ ìbàdàn làwọn olóyìn àwọn ìyàwó dáadáa ọlọ́run ọ̀sọ́ bá àwọn ìyàwó tó fàyìn ọlọ́run láwọn ìyàwó tí wọ́n educated ọlọ́run bá ní fasọ́ọ̀lẹ̀ hátú ọlọ́run láwọn obìnrin dáadáa kọ́ ní tààtù òun náà ní àwọn obìnrin tí wọ́n ń tẹ̀ láṣẹ ọlọ́run tí wọ́n sì ń tẹ̀ láṣẹ ọkọ wọn obìnrin tí bá ti ń ṣẹ̀sìn ọlọ́run tí sì ń tẹ̀ láṣẹ ọkọ ẹ̀ èyàn ti wà ní àlìjánà yìí anábì ní adúnìyà mata anábì nílé ayé dùn gan wà khairu mata ya èyí tó dùn jù nílé ayé alimari àti saliha ní kíyàn oníyàwó dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin náà ni kálukú ń fẹ́ ni wọ́n rí bí wọ́n ṣe rí ìsìláàmù ti sọ ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n sì ní islam alukurani àti sunnah ni wọ́n ń pè bẹ́ẹ̀ wọ́n gbà pé kíní yẹn ń dí àwọn lọ́wọ́ kò jẹ́ káwọn jáde síta kò jẹ́ káwọn bẹ́gbẹ́ mu kò jẹ́ káwọn lè ṣe ntáyé ń ṣe kíní ntáyé ń ṣe látara pé ọ̀fẹ́ ṣẹ́ ọ̀fẹ́ kó ọ̀fẹ́ rí bínú ẹ̀ ó sì máa ṣẹlọ̀ ó sì máa rí bínú ọlọ́ àwọn tó plan tó fẹ́ ṣe nínú ẹ̀sìn kò dí orí ṣe bó ti fẹ́ sọ àwọn ọmọdà kò dí orí kankan sí mẹ́ẹ̀ ìwọ́n lọ tiẹ̀ lọ́tọ̀ òun náà lọ tiẹ̀ àdáwò bẹ́ẹ̀ kọ́lọ́mọdé ọba wa o kí gbogbo àwọn ìyàwó wa kán lè mọ̀ pé ilé ayé yọ padà tán o torí ẹ̀sìn la ṣe fẹ́ ra wa o torí ẹ̀sìn ẹ̀sìn nìkan lọ́wọ́ sì béèrè tàbá jáde láyé ọ̀pọ̀lọpọ̀ lé ní ìdààmú tí wá dé ẹlòmíì fẹ́yàwó tí ọ̀lágbára ọyọ kọ́ mọ̀ gbà rẹ̀ ní ó sì lè fẹ́yàwó wàhálà bá dé látara dùn ayé ẹlòmíì ìyàwó kan lọ́yẹ kọ́ mọ̀ mọ́lẹ́jì ẹ lè tọrùn bẹ́lẹ̀ kejì ó bẹ̀rẹ̀ sí mú àrà mọ́ra wọn torí kọ̀mítímẹ́ǹtì ti pọ̀ ó sì mọ àwọn ará tẹ́lẹ̀ ọmọ àbóhùn sí ma àmọ́ kò gbọ́dọ̀ sọ́lọ̀ lẹ́nu ọlọ́lọ́mbẹ́ ọlọ́mbẹ́ expenses tí ó ti sọ́ọ̀ ó ti ọwọ́ agbé eléré income tí ó sọ́ọ̀ ẹ wàá rí i pé ilé ayé ti dàrú mọ́ lọ́wọ́ yóò máa mú kàmákan yóò máa parọ́ yóò máa dàwọn yẹn láàmú ẹlẹ́kẹ̀ẹ́ bùnmí ẹ̀nà mi lọ́wọ́ mo níṣòro òun ló sì fà ṣòro fún ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lè ní àdúró lérí ọkọ̀ ọ̀kan mọ́ àwọn àdáwò tó wà ní ayé nìyẹn o kọjọ́ tó lọ a lè dúró dédé ẹlòmíì ní ọlọ́kọ̀ lé ní sì tó yà lè ẹlòmíì kìí ti pé àlè sí yàn wọn bára wọn lásìkò àlè ká máa jọ sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó lé ń ṣe rẹpẹtẹ ẹbí ta lọ ń bá sọ̀rọ̀ pé yóò ní ọ̀rẹ́ òun láti fi sẹ́ni àwọn níta lọ̀rẹ́ lọ́ba di Mr. Kasim ẹ̀dá kun tòlótọ́ lọ Islam ni ẹ bọ́kùnrin bá fẹ́ bá obìnrin olóbìnrin sọ̀rọ̀ ọkọ rẹ̀ ni ó pè ọkọ rẹ̀ ni ó ṣe kíni ni ó pè mẹ́sẹ̀jì tó bá ní yóò fọkọ ọkọ wà fún ìyàwó ẹ̀ bó ṣe kórí nìyẹn bóbìnrin bá fẹ́ bá ọkùnrin sọ̀rọ̀ ọkùnrin ọlọ́kùnrin ìyàwó arákùnrin yẹn ni ó pè ẹ bá mi sọ fún àbú bóyá tí kankan bá fẹ́ dà wọ́n pọ̀ tó pàtàkì kálukú free kátó wá pé ayé àwọn òyìnbó wọ́n ti gbé dating kalẹ̀ website dating ẹlẹ́mí lọ́rẹ̀ one thousand ẹlẹ́mí lọ́rẹ̀ two thousand lérí facebook ńkọ́ ninety nine gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n láwọn lo facebook yìí ìranu wọn sí mẹ́ èdè àwọn ìyàwó lé social media ti wá kó gbogbo wa sínú yàrá kan gbogbo wa tá a sì wá nù yàrá kan yẹn gbogbo akọni mùsùlùmí a sì ń ṣe ẹ̀ lára ara wa àti ìròrí wa wàhálà ti dé ọ wà ní gúrùpù kan gúrùpù tó wà yẹn àwọn tó wà ń bẹ̀ ìwé ṣe muslim àbí mùsùlùmí ọlọ́bẹ̀ yọ táwọn ọ̀tẹ̀ ronú àlìkíyàmà tí wọ́n ìjọ yídì àtijọ́ jímọ̀ nìkan lẹ́mọ̀ rí wọn gbogbo àwọn àdánwò yìí ó ti délé ayé gbogbo ẹni òjá lè dúró déédéé fúrúgbẹ́bẹ̀ ìwádìí tára bẹ̀sẹ̀ ọkàn ò balẹ̀ mọ́ ẹsẹ̀ ọmọ yẹ ẹ̀ ara àwọn ọkùnrin náà làwọn fẹ́ fẹ́ra wọn nílẹ̀ yorùbá yìí náà láti rí ọ̀dọ̀ àwọn òyìnbó náà wọ́n ti kọ́ ẹ̀mọ ya àwọn ọmọ ní àìsùsùn rẹpẹtẹ tó jẹ́ pé ọkùnrin ní ọ̀rẹ́ ọkùnrin àtọkùnrin ni wọ́n jọ ń sọ̀rẹ́ ọ̀rẹ́ ká máa bára ẹni lásìkò ni o lóbìnrin náà bẹ́ẹ̀ rẹpẹtẹ ká tó wá pé àwọn boyfriend girlfriend léyìí tó jẹ́ pé àgbà àwọn ọmọ wa láàyè ká máa lọ́rẹ̀ẹ́ ọkùnrin kódà àìkíà pé wọ́n bá sọ̀rọ̀ lọ́wọ́ ni kọ́lá ló sọ fún dáàdì pé ẹ boyfriend ń fẹ́ pé o tó bá ti pè ẹ ló ń bọ̀ bàbá ò ní ọ̀pẹ padà ẹ pé bàbá yẹn ò gbádùn mọ́ ẹni tó fẹ́ destroy life ẹ ọ fẹ́ destroy life ọmọ ẹ ó sì ń gbà láyé ó sì lọ́mọ òtítì tó fẹ́ márì ọmọ ìṣẹ́ tó fẹ́ márì bọ̀dí ní tó ń ṣe yẹn àwọn married people náà máa ń ṣe kí ni ni wọ́n máa ń ṣe káàdì ká máa relent wípé ah, ọ̀jẹ̀rì lágbájá ìjọ ah, tó bá fakọyọ ìjọ tó bá gbé torí pé tẹ́ bá máa try kẹ́ máa check oye èyàn rò pé ọ̀gẹ̀dẹ̀ ń pa ní ẹ̀nímà pín sí kí ni wọ́n bàjẹ́ ni ọmọ yìí gbọ́ngàn they are so smart torí pé ayé ayé ta wáyé sí ayé kọ̀mpútà yọ́ máa sa burú lọ́dún mẹ́wàá onímà tó bá fura nídìí bẹ́ẹ̀ gbogbo ohun tí máa mú yàn rí ìbínú ọlọ́run ọwọ́ pọ̀ láwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lé ní wọ́n làwọn wọ jàlúbáàbù mọ́ pé scarf làwọn máa wọ̀ pé àwọn sáà ti fi nǹkan borí nígbà iṣẹ́ láwọn tí wọ́n wà lọ́dọ̀ lamẹ́ríkà tí wọ́n lo scarf ṣé wọ́n tún lẹ́sìn jà wá lọ ẹ̀wọ̀n bí sí dọ̀rọ̀ rú ọlọ́run ní kálẹ̀ jàlúbáàbù ó wé scarf mọ́ etí ó ní ọlẹ́sìn jà wá lọ àwọn olórí ṣètọ́ọ̀ ẹlẹ́mì tó bujú tó bọ́ra ó lè níbi tó kù sí o bóyá bí òfófó wọ́n máa sọ̀rọ̀ yẹn lẹ́yìn kọ́lẹ̀ lómi lu ọkọ nínú ilé tí ó lu àfáà fáìfáì bá sì bá sì lọ̀tà ayọ́ dẹ̀dà awu ẹ̀borí tí ẹ̀ ní ríbi kankan lára ẹ̀ ẹ̀wọ́ bí tó ń kù sí àwọn ìgbà tí wọ́n ti ní láìfín yẹn sọ wá nítorí pé kọ́mọ̀ bòrò àti máa jáde yóò bò torí pé ẹ̀sìn ni ẹni tí inú tiẹ̀ náà sì dá kó jí kìtà tòun náà ṣe kíní kọ̀dà ẹ jẹ́ dúró tòdodo àdéhùn ti délé ayé débi pé ibi tá a rò pa ti rí bòjì òrùn là ń bá ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wàhálà ti dé débi pé ibi tá a rò pa ti rí omi iná là ń ṣe kíní iná là ń bá ń bẹ̀ ìfẹ́ ayé ìfẹ́ owó ìfẹ́ owó eléyìí ti wá jàrábà wa mùsùlùmí ọmọ lè gbowó èlé yóò máa sọ fún wa pé sars kò sí mèsì mé ṣé nítorí ń sọ yẹn sìn ọ̀ ń sọ pé nítorí ọba aláàánú yóò ṣẹlẹ̀ sẹ́ni tí máa ń gba rìbá kò ní ṣẹlẹ̀ ni ṣé nítorí sọ nìyẹn ìgbà ọlọ́mọ pé nàìjíríà ni wọ́n ṣe kíni nàìjíríà ni wọ́n wà ọlọ́run sì máa kọ̀ǹdíṣẹ̀ tọ́lọ́run fi ní ti bá gbowó èlé òun ọba yín ja ogun ọ̀yìn lam taf'alu fa'adhanu bi harbin min Allah ọlọ́run mẹ́rin kan bá ti yáyàn lówó èlé àfi ń gbà ọlọ́run bá ní ká máa palẹ̀ mọ́ ogun èmi ọlọ́run ní sì bá jà ẹ dákun èèyàn máa yá mi ṣé òyìnbó ni òní jìyà ni àbí lárúbáwá ni òní jẹ́ àbí dúdú gbogbo ẹni ọba ti débẹ̀ yóò jìyà yóò jìyà gbogbo àwọn báńkì sáà àwọn convention bank dáàrin yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ti tán kò sí kankan bẹ̀ máa ọlọ́àtúlé ayé ọ̀parí àwọn èèyàn á sì mówó lọ́bẹ̀ lọ́jẹ́ káàrù fásitì wọn bò kò sí kankan mọ́ àwọn tó wá gbówó tẹ́kọ̀ wọn ní kọ́ wá yàtẹ́ mílọ̀ kí ni wọ́n wá tó fi ní kọ́ wá yàtẹ́ mílọ̀ wọ́n fẹ́ fi mọ́ọ̀sì ti bẹ̀ lára wọn kúò nítorí ó fi san fifty million kí ni pé wọ́n wá bọ̀ lówó yẹn wọ́n wá fowó yẹn wọ́n wá fi kọ́ sínú ọ̀jàgà tí wọ́n fi máa gba owó ògùn rẹ̀ táwọn fi lè máa sanwó fúnra wọn tí wọ́n fi máa ráyé oúnjẹ jẹ nítọ́ wà lábẹ́ ni ẹ má jí ìròrí yọ dàrú pẹ̀lú báyìí ṣe ń dàrú lọ yìí bọ́lọ̀ bá lẹ́yìn ọjẹ́ pàṣán yọ jẹ́ àbí oníjẹ́ <laughs> wọ̀lá kò sílùú tó lè wá kò sílùú ẹ̀yà tó lè jẹ́ pàṣán yẹn yọ jẹ́ jáde Ibrahim Kọ́sìm ní eh, tí ń ta wọ́n ní owó ní wá wọ́n ní ọmọ mùsùlùmí yóò sì gba sọ́ọ̀bù yóò kọ naija bet àwọn tí wọ́n ti ń ṣe láti gba ọdún mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀lẹ́ ìbéèrè lọ́wọ́ wọn pé kí ni wọ́n ti rí gbèsè tọ́lọ́run sì ti sọ ní kùránì pé innamal khamru ọtí mímu wal maisiru tẹ́tẹ́ títa wal ansabu káma pẹ́ran sídíọ́sà wal azlam káma lọ lè wọṣẹ́ ríjì sọmi ní àmàlẹ̀ shaitan pàǹpẹ́ ìsúnyẹ́ o fàdìtàníbùhù ẹ̀jẹ̀ náà la'allakum tuflihun kẹ́lẹ̀ jìrì ayàtọ̀ tẹ́ ẹ̀ bá sì ti jìnnà sí àgbákò ayé àtọ̀run ẹ̀sìn ẹ̀dàkùn tòrò tọ́lọ́wọ́ bá wa ẹjá ní ṣìkọ́mà lérí ẹ̀sìn wa ní tí wọ́n pè lẹ́sìn òun náà ní ká dó déédéé lérí ẹ̀ṣẹ̀ ọlọ́run ṣìkọ́mà ìdó déédéé nínú ẹ̀sìn òun náà ní ká takú ti ẹ̀ṣẹ̀ àti ẹ̀mọ́ṣẹ̀ ọlọ́run ọba kákùn bẹ́ẹ̀ káwá máa bẹ̀ lọ́nkọ́sànù wa nítorí pé ẹ̀mí yìí ọlẹ̀ púpọ̀ kulubul ibadi da'ifa ẹ̀mí ilẹ̀ àdáwò tí wá bá àyàn tí èèyàn fi yẹ kúrò lérí ẹ̀sìn káwọ́ bẹ̀rẹ̀ ọ̀kọ́ lọ́mọ fi kàn wá ara ẹ̀ láàrẹ̀ ara rẹ̀ lò sí ara rẹ̀ ní kéèyàn má láṣeyọrí ara rẹ̀ ní kéèyàn má balẹ̀ ọlọ́run fẹ́ràn wa ló fi fi kọ́ra ránṣẹ́ sí wa o téèyàn bá ti fẹ́ràn rẹ̀ kọ́ mọ̀ yapa kọ́ra al-istiqamatu ala din lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ boys àwọn boys àwọn ọmọ secondary school àwọn ọmọ tẹ́sẹ̀ bóyá hundred levels two hundred levels ní universities ìwé ti sún wọn láti kà ọ̀pọ̀lọpọ̀ torí wọ́n rí ẹni tí òun ṣe tí ìwọ yunifásitì títí ń lo jíìpù títí ń kọ́lé alára àwa ní iṣẹ́ oníṣe wọ́n ní ṣe yahoo ìyàwó ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni olè ee eh, mo ṣe rí nìyẹn kí ni mo pè ọ̀wá olè olè náà pè ní ìyàwó ọlọ́mọṣẹ́ ìṣàánú wa tí wọ́n ní ìyàwó bọ́ọ̀yì ní tí wọ́n sọ ni pé ọmọ olè tí wọ́n bá ní bàbá yẹn ìyàwó lọ́mọ rẹ̀ ń ṣe bàbá kíní bàbá olè. tí wọ́n bá ní ìyá yẹn ìyàwó lọ́mọ rẹ̀ ń ṣe ẹ́ kí látò ìyá yẹn ìyá kíni ìyá ọmọ olè wọ́n láwọn fámílì yẹn à wọ́n lè ṣe wọ́n lè bọ́ ọmọ ìyàwó ṣe bẹ́ẹ̀dẹ̀ gbogbo àwọn fámílì yẹn kí látò wọn fámílì adigunjalè ìtumọ̀ tí kò ṣerọ́ ń bẹ̀ nìyẹn àmọ́ tó já sọ ni pé àwọn èèyàn dúró déédéé mọ́ débi pé ìyá gan ò rí sábúrú mọ́ ẹ̀sìn ti bàjẹ́ débi pé bàbá gan ò rí sí aburú mọ́ yóò ní wọ́n máa ń ta ni ó sì jẹ kó wọ́n sì máa gbádùn lókun ẹ so wàhálà kọ́ ni ẹ sì so ẹkún ẹkún ọjọ́ la anábìnrin wattaqi da'watal madhlum wattaqu da'watal madhlum ẹ bẹ̀rù èpè tí ẹni tá a sàbòsí fún èpè tó bá sẹ́lé ni falẹ́sà bẹ́ẹ̀ náà wà bẹ́ẹ̀ náà láàyè hijab kò sí nǹkan kan tí ó di lọ́wọ́ láàrin àwọn àtọ́lọ́hún tí èpè wọn fi ní sẹ́ẹ̀ kò sí tẹ́lẹ̀ ká kò sírun tẹ́lẹ̀ kí kò sí ìbádà tẹ́lẹ̀ sí tó lè ní kéfì ọmọ jà gbogbo ẹni tó bá ti lòyún jìbìtì kọ́dà ìbá jẹ́ kéfì rí ìpè tó bá sẹ́lẹ̀yàn anábì ìpè yẹn kò sí tí ọ̀dà tó fi ní sẹ̀ bí ọba sẹ́ láàárọ̀ ọjọ́ yọ sẹ́ lọ́sàn àbí gbẹ̀yìn àwa ti rí dáadáa lẹ́nu wẹ́rẹ́ àmọ́bi ìgbà tó máa yahoo bẹ̀rẹ̀ àmọ́bi tí wọ́n ti àmọ́ tó padà ṣẹlẹ̀ síbẹ̀ yẹn wọn. àwọn ọmọ wa àfi kájú oyé wa yí pé mójútó ẹ̀kọ́ rẹ o mójútó ṣẹ rẹ o ẹnu ọba tó bá ti rí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala yóò dùn tiẹ̀ o anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni yaati zamanu ala ummati anabi ni àsìkò kan bọ̀ tó bá di gbẹ̀yìn ayé alqabidu ala dinihi ẹni tó bá di ẹ̀sìn rẹ̀ mú kalqabidu ala jamratin minan nar ọ̀dà ẹ̀gẹ́bẹ̀ẹ́ni tó di ogun náà mú ni ẹni bá di ògùn náà mú ṣé ò ní rọ́jú ṣé ò ní ṣe sùúrù wá ṣe sùúrù ní o kódà iṣẹ́ dáwà tálà ń ṣe yìí ẹlòmíì ti sọ iṣẹ́ dáwà ó ti sọ di business ibi ìṣàfà ìdá o tí wọ́n kàn máa kówó sàká fún yàn téèyàn ò ní pín tí èèyàn kan máa lọ́dọ̀ àwọn olówó ẹnìkan pè mí láìpẹ́ olóhùn lè ṣe wá sí fáwọn kan òun sì débẹ̀ lọ́ba di àwọn yahoo boys olóhùn wa parí wá sí wọ́n ní ẹ̀yin broda tó mọ̀ àwọn tó wà lẹ́yìn táwọn náà ń gbọ́ wá sí bóòdì wọ́n ti jẹ́ wọ́n ní àmọ̀ ah, bọ́n ṣe wà iṣẹ́ táwọn ṣe ládùúgbò rẹ̀ nígbà tó di àsìkò wọ́n fẹ́ gba contribution oye gbogbo wọn bíìlì 100,000 100,000 100,000 gbogbo wọn jùlẹ̀ wọ́n sì lọ bíbi 20 2 million ti pé àfáà wa pe ẹnìkan tó súnmọ́ kí ni ìdájọ́ owó yẹn ah, mo ní kò ní ìdíkà sán ká tún máa rojọ́ mọ̀ ẹ̀yìn gba two million láàrin aago mẹ́rin àbọ̀ sago mẹ́fà àbọ̀ rọ̀lẹ́ nínú Ramadan náà yìí ní bá two million naira <laughs> wọ́n wá ní kò ní ìdíkà àfàyàn tún béèrè àwọn ìyẹn sọ́mọ̀ wọn rí ọlọ́mọ̀ wọn iṣẹ́ gíní wọ́n sí wọ́n ní ìyàwó <laughs> wọ́n á tún wọ́n ń béèrè fatiwa sí iṣẹ́ tẹ̀yìn bá ń ṣe náà ní ó dìtà mi bówó ṣe ṣe kíni bówó ṣe rí kò sí wàrà kò sí yàyà ọkàn má ọ̀pọ̀lọpọ̀ àfá ẹ̀ṣẹ́ ti yẹ ọ̀tọ̀njẹ́ ọ̀sọ̀ lánàá ọ̀tọ̀njẹ́ ọ̀sọ̀ lẹ́ni nígbà ayé ti dé ọlọ́run àbíọ́ o wọ́n jẹ́ sẹ́wọ́ yẹ o wọ́n jẹ́ sẹ́wọ́ yẹ o ọlọ́mọsẹ̀ jama àwọn tí ò bá wà sí wàhálà ni When you cut your coat according to your size bọ́ bá sì ma bí ìgbà ọ̀nà ìgbàrí rẹ bá sì ma òun náà ni bùkátà tí ó fà síra rẹ ní lọ́rùn torí pé <laughs> tọ́ba ìfàfàkúfà ẹsẹ̀ rẹ ó yẹ àlẹ́sìtẹ́kọ́mà ìdódédé yìí wọn yá mi ọlọ́run dídí pàdánbì láṣẹ ọlọ́run bá ní fàṣítẹ́kìm kama omerit eré ànábì dúró ẹ̀rin bá nàbí ṣe tó àwọn sọ̀rọ̀ fà àfà kan lọ́yẹ̀kọ́ máa bẹ̀rẹ̀ òjò torí pé ẹsẹ̀ máa yẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe kátikátí ládàradà wọn náà ṣáṣù orí báyìí tẹ́lẹ̀ ọwọ́lé ayé bà wọ́n ni ọlọ́dẹ̀dẹ̀ Muhammad fastaqim máa yẹ o bó ṣe wò kí ìgbà orí máa yẹ o fastaqim dúró dédé ẹgbẹ́ bá ṣe pa ọ́ láṣẹ wa man taba ma'ak gbogbo àwọn tó wà lẹ́yìn rẹ̀ náà máa ṣe wá àṣekán dúró dédé fún wọn kẹsẹ̀ wọn máa yẹ torí tẹ́sẹ̀ nìkan bá ti yẹ láì fẹ́rẹ̀ ọba wọn bẹ́ẹ̀ nìkan bá lu jìbìtì láàrin àwọn àlòmà súnà àbí àlòmà mùsùlùmí láì fẹ́rẹ̀ òní bá wa láfi ní kálukú kó ṣe pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọlọ́run Allah subhanahu ń sọ fáwọn mùsùlùmí ní fastaqimu ilayhi gbogbo yín ẹ̀dọ́ dédé wastaghfiruhu ẹ̀sìn máa tọrọ àforíjì orí kò sí bẹ́ẹ̀ ṣe dúó déédé tó tẹ́ẹ̀ ní máa ní àwọn àṣìṣe kọ̀ọ̀kan tẹ́ẹ̀ máa ṣe kíní tẹ́ẹ̀ máa ṣe adégbé nìkan gbọ́dọ̀ sọ pé èmi ti dúó déédé pátápátá mo sì wà yìí kò sáàyè kan lára mi gbogbo ọ̀rọ̀ mi hundred percent ni ìròrí mi hundred percent mi ìwà mi hundred percent ni kò sí ọlọ́run bá ní ma tọrọ àforíjì níbi tẹ́ bá kù sí anábìyẹn sọ dídú wakọ́rìhù anábìyẹn try kẹ́ meet nítorí ọlọ́run bá ní kẹ́ ṣe kẹ́ ṣe tẹ́ ẹ̀ bá ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀ hundred percent ọ̀kọ́ rìbò ẹ̀sùn mọ́ ninety ẹ̀sùn mọ́ ninety five. ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala wọ́n sọ fún àdínábì wọ́n ní fàlẹ̀ ìzáàlẹ́kà fọ́dàọ̀ gbé máa ṣàdúrà má dákẹ́ wọ́stẹ́kìm kò sì dúró déédéé kama omirit gẹ́gẹ́ bá ṣe pọ́ọ́lá ṣe máa ṣàdúrà Allah sọ fún Musa àti Haruna ọlọ́run bá ní kọ́dí òjì bá dá wà tó kún bá fásitẹ́kì máa ọlọ́run bá ti gbàdúrà yín o fásitẹ́kì máa nítòkù ni pé kẹsẹ̀ yẹn máa ti kíní kẹsẹ̀ yẹn máa yẹ gbogbo àwọn tá a ti rìn àrìn tá a fi já sínú agbo sàlàfíà tá a já sínú agbo súnà àti débi à ń lọ àdó àwa ti gba kí ló kù jàmá consistency àtàbáàtì bóòlù ẹsẹ̀ òfin níyẹ̀ ẹni bá ti dénú sàlàfíà tó dénú súnà òun ti bọ́ sínú ìsìláàmù gidi tí wọ́n rán wa bẹ́sẹ̀ òsì ní ìyẹ̀lókù tí wọ́n máa tọrọ nítorí pé àwọn oníbi à ń lọ mọ́ ọ̀sẹ́ nìkan tí ó tún lọ lè jọyìn alùbídé àmọ́ àwọn èèyàn náà yà máa kú nínú alùbídé àná jọyìn alùsùnà àmọ́ngbà míì gbìyànjú ọba mójútó ara ẹ̀ alùsùnà míì ẹsẹ̀ máa ń yẹ bádá wo dé tí ọmọ bèèrè pé stars ìyá ìyàwó mi ló gbé kìíní wa ó ní kí ìyàwó mi kọmọ fẹ́ra dodo a ní kí wọ́n ní ọ̀sẹ̀lẹ̀ ah. wọ́n nítorí àwọn ayé ká mọ́ kojú bọ́ ní oyún yẹn wa ní kí lọ tó wá ń bèèrè yìí tí wọ́n mọ̀ pé eléyìí ṣe kìí ṣe ìwòsàn ni wọ́n pe ni wọ́n pe eléyìí mọ́tún dọ́rọ̀ ọ̀dàrú mọ́ lọ́wọ́ mọ́ lẹ́yìn wa bàbá sì ti gbọ́gbọ́ púpọ̀ tọ́rọ̀ ti fẹ́ dàrú ká tètè wá àwọn wa torí ogun bísúnà ó ṣe kú ilẹ̀ yorùbá ilẹ̀ àwọn kan jà wọ́n sì ti máa ti ń ṣẹlẹ̀ ipe bísúnà ṣe lọ yìí táwọn bá tètè takò ẹ̀ àwọn dà fàánà àwọn òdì kìnnìjà máa àfàánà àwọn yóò túká ọjà ó tú ọjà sì ti ń tú díẹ̀ díẹ̀ wọ́n ò pé tá tètè dìde sáwọn ọmọ yìí nǹkan tán o yányán tán o yóò sì tán lóòótọ́ torí pé irọ́ lẹ dìmú òdodo làwá dìmú gbogbo táwọn ọba ti ṣe tá a sọ àánú súrà tó wà àyà tó wà ní odùfá tí wọ́n ń tẹ̀ lẹ́gbà tó jáde ọdún mẹ́jọ nílé kéw nínú súrà wo lọ́wà nínú àyà wo ni ọ̀sẹ̀ ìtajà wà afáwà Sufyan ibn Abdullahi as-Saqafi ó lè bá nàbì ó ní kulli Islam qawla ó nílà masa bá mi sọ̀rọ̀ kan la anu ahada ghayraka tí ó sàǹfààní fún mi tí ì ní ìbéèrè míì lọ́dẹ̀ lómi mà ìní ní bùkátà sí lè bẹ́ lómi anábì ní kúlẹ̀ amantu billah wastaqim anábì sallallahu alayhi wa sallam anábì ní kúlẹ̀ amantu billah anábì ní sọ pé mo ti nígbàgbọ́ nínú ọlọ́run ọba mi amantu billah mo dúó pẹ̀lú ọlọ́run mo dúó pẹ̀lú ọlọ́run in sì ní yẹsẹ̀ súnmọ̀ stẹ́kìm wá dúó lérí ń sọ yẹn ìpìlá ilaha illallah wọ́n ní iṣẹ́ lọ déédéé ọlọ́ndẹ́yàwó nǹkan dàrú ọ sọ fáwọn ìdán bá ń fi nǹkan kan mí lọ wípé la ilaha illallah ìtọ́ṣẹlẹ̀ yìí ọlọ́mọ̀sí nítorí solúsàn tí wọ́n ní kọ wá ṣe yẹn solúsàn yẹn tọ́lọ́n dá ní kìí sọlọ́n tó bá jọ́lọ́n ọba ni wọ́n ní kọ lẹ́lẹ́ pé ọlọ́ni wọ́n wá solúsàn lọ́dọ̀ ẹ̀dá ọ̀dọ̀ ọlọ́run ni solúsàn wà mímọ́ ni ẹ̀mẹ́jẹ̀ ọbọ̀ o mọ̀wọ́ tó ní ìsìtọ́kọ́ wọ́n láwọn ibi tá ti dúó déédé tá dúó tá níjọ́ bọ́ ìmánì wa alákọ̀ọ́kọ́ kámẹ́jọ́ bọ́ nípa ọlọ́run nípa Allah kágbára ti ọlọ́run káfẹ̀mí ti ọlọ́run kánígbàgbọ́ ní ọlọ́run kágbàgbọ́ gbogbo ohun tí ń ṣe wá ọlọ́run mọ̀ sí ọlọ́run sì lágbára láti mú iye tí ọ̀dá ọlọ́run lágbára láti mú kó fún wa ẹnìkan sì lè yọ wá kó náà fìyẹ àfẹ́ntọ́lọ́n bá èyàn ti bọ́ nínú wàhálà ilé ayé èyàn dúró déédé lẹ́yìn náà ká dúró déédé lérí ìbádà wa alìkáàlìsọ ká gbìyànjú náfìlà wa ká máa ṣe ní kọ̀rọ̀ ká máa jáwọn èèyàn máa mọ̀ àfi tá a bá ní agbára lókun gbogbo tó bá ti jẹ́ náfìlà ẹ̀jẹ̀ máa ṣe ń kọ̀rọ̀ ètò bá jẹ́ irun gbangba ẹ̀jẹ̀ lọ lè kí mọ́ṣáláṣí ká lọ àwọn ìbádà wa ẹ̀jẹ̀ ayọ̀ kárí ni kò ń bẹ́ẹ̀ ọ̀kan náà àwọn ẹni rí ó ní àkíṣírù mìnà àmàlì khalawat wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ yín ẹ gbìyànjú ẹ máa ṣiṣẹ́ ìbádà ní kọ̀rọ̀ tẹ́nìkan kan ní màlẹ́yìn ọlọ́run sàárà ní o kùránì ní o náfílà ní o ó ní ẹ máa bọ́ sí kọ̀rọ̀ tọ́jú pé láàrin ìyá àtọ́lọ́ nítorí pé àwọn ẹ̀dá amara wa ọfẹ́ ka iná àti iná ọ̀rẹ́ nìkan tó wọlé ọbẹ̀rẹ̀ bákọ́rà ìwọ náà sì mọ̀ pé náà ọwá ka bákọ́rà nítorí ẹni tí ń yẹn ta ló yẹn tọ́ ẹni tó fẹ́ fún lówó ni ọ̀sẹ̀ wá pé pé wá àwọn fẹ́ rí ọ kó lè bá rí fún ẹnìkan lówó nígbò tí ṣe ń torí ẹnìkan yẹn ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ a máa sọ́ra wa labalábẹ́ lẹ́yìn náà àlètèbà wọ́n ní ẹsẹ̀ òníyẹ̀ tí ẹnìkọ̀ọ̀kan wa tábà ti ń tẹ̀lé súnà nábì wa Muhammad gbogbo tábà ti ṣe béèrè pé síbà nábì ṣe ṣe rèé síbà nábì ṣe ṣe rèé nítorí pé bí èèyàn bá ṣe bá nábì bá ṣe ṣe òfò ní o al-istiqama ala al-akhlaq al-fadila kásà tún ṣe ìwà wa ẹ má jà bàjẹ́ níwà ẹ̀já dúró dédé wọ́n ti mọ̀ ọ́ lónìí tẹríba wọ́n tún dóní gbèrágà mọ́ gbogbo ẹni tí wọ́n ti ń tàka bàrà tún ṣe gbèrágà pé ẹ mọ̀ mí ni mo lè tì má lè mo lè dáná sí lọ́rùn mo lè pa mo lè bá tiẹ̀ jẹ́ fẹ́nìkan kan mọ́kọ̀ rẹ ti mọ́ o tí bá ti ṣe mo ṣe gbé nìyẹn ìgbéraga ẹja jìnà sí ìmọ̀ wáyàn ló kó parun ni kádúró déédéé lérí ìtẹríba ẹni máa ń tẹríba ọlọ́run gbéga ẹni máa ń gbére ẹ̀ga ọlọ́run rẹ̀ ńlẹ̀ ẹnà kádúró déédéé lérí ìwà ìmọ̀tọ́jú àwọn òbí wa ẹ má jẹ́ oṣù wa o iṣẹ́ àlìjánà ni o ìmọ̀tọ́jú ẹbí ẹ̀wọ̀n ya bọ́lọ̀ bá fàyàn yọ láàrin ẹbí wàhálà lè yóò ṣekú wàhálà wàláhìtàlá bọ́lọ́mọ ti fàyàn yọ láàrin ẹbí ó lè sinmi láti jẹ́nà wọn níjọ gbádùn ọ̀wá ní rí láìsí lára wọn ọmọ wa rò pé ọlọ́wọ́n bá láà òun ló di tí wọ́n mọ́tì ẹ̀ ọmọ wa rọjú ṣe kíni ọmọ àrọjú sàánú wọn àwọn náà máa sọ fún nígbà mi pé tó ìwọlọ́lọ́run ṣe lálàánú wa ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ọ̀rọ̀ ńlá ni ẹ̀dàkùn torí tọ́lọ́wọ́ bá wa ah, gbogbo àwọn wà tó yẹ ká máa wò nínú ilé láàrin àwọn ìyàwó ọ̀pọ̀lọpọ̀ ọkọ mi bẹ́lẹ̀ ní nǹkan jọkọ ni níta ó dáńta àmọ́ tẹ bá béèrè nípa rẹ̀ lọ́dọ̀ ìyàwó ilé ẹ̀ ìyàwó sọ fún yín pé wàláhì sọ́nbìláhì lẹ́sẹ̀ láìlá ìláwà sí ọmọlúwàbí lára ẹ̀ má sì mọ náà lẹ́rìn wọn yẹn wọn dájú bá ń lọ ẹjá ṣe dédé ẹjá ṣe dáadáa ẹjá tọ́jú àwọn ìyàwó wa ẹjá tọ́jú àwọn ọmọ wa wọ́n ní ọ̀gbọ́dọ̀ mọ́kàn kó fi kánlẹ̀ wọ́n sì tààjù dí gbogbo wájú ẹ ló ti dé padì ó sì ń gbà àwẹ̀ àmọ́ tó wá ń lu ìyàwó ẹ̀ wọ́n aláǹfààní ẹ̀sìn tó ń ṣe kíni ẹ̀sìn tó ń ṣe olówó lọ́wọ́ ibi ń pa àwọn ìyàwó ibi ń pa ọmọ ọ̀tọ́jú wọn òdó déédéé ṣètánù ọmọ sọ fún ọ pé à ah, nígbà tó ti ń gbàwẹ̀ yẹn ọ ah, wà lìjánà ọ ah, wà lìjánà tó bá ṣẹbọ àmọ́ ilé wọn náà pàṣẹ ìyàwó àtàwọn ọmọ tó bá tọ́jú wọn kó tó wà lìjánà rẹ̀ ìwà ẹjá dá sí àwọn ẹlẹ́sìn wa àwọn ọmọ ya ẹjá dó tira wa torí kẹsẹ̀ ọmọ sí kí ni kẹsẹ̀ ọmọ bá yẹ ẹjá dó tira wa ẹlòmíì ọ̀kadà lẹ́ra fún lẹ́sẹ̀ rẹ̀ òfin níyẹ̀ ẹ̀yìn lẹ́sìn dáwẹ̀ ẹlòmíì àpò ráìsì lẹ́fún tí ó mọ̀ ta tẹ́sẹ̀ rẹ̀ òfin níyẹ̀ ẹjá dó tira wọn ẹ̀dàkùn tó lọ lọ́n àwọn tá a bá ní kábù díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ káwá pàápọ̀ káwá kó fẹ́ni tí ò sí kíní ẹni tí ò ní látara bẹ́ẹ̀ ẹsẹ̀ rẹ̀ ò níyẹ̀ kádó déédéé lábala ní obìnrin àwọn obìnrin ká mọ̀ lọ́rẹ̀ ọkùnrin ká sì máa ń yàlè ká rọ́jú ọkọ yìí náà lọ́kọ wa láyé àti lọ́jọ́ àlùkìyàmọ̀ ká má bọ́ àwọn alásàkásà àwọn lórí burúkú káwọn kásá wọn lẹ́yìn ni àwọn adájọ́kùnrin pé káwọn náà dó dédé lábala ọ̀rọ̀ azina nínú àwọn kan tí ma jẹ́ kẹsẹ̀ èèyàn yẹ tẹ́yìn gbọ́dọ̀ mójútó sìnà jẹ́ kan bẹ̀ gbogbo ohun táwọn èèyàn fi ń ṣe sìnà lọ́wọ́ pọ̀ láwùjọ gbogbo fóònù lọ́wọ́ bàbá wà kíá fún wọ́n máa polówó sìnà fún èyí bọ́ lọ lójú títì wọ́n máa polówó sìnà fún ọmọ wọlẹ̀ òní wòkè ọmọ gbójú bàbá aláburú ti ń bọ̀ lọ́ọ̀kan obìnrin ti ń bọ̀ rẹjú ẹ tí ń bá ń lọ wájú rẹ tètè gba wájú ẹ kò sí kí ó tó lókè kò sí mà tó lè mà tó bá ń wo tọ́lọ̀ ní ọmọ wò ẹsẹ̀ rẹ̀ padà yẹ inú kọ́ ọmọ ṣẹṣẹ̀ náà ojú àbí kọ́ padà máa ṣẹṣẹ̀ náà abẹ́ àwọn táwọn táǹbẹ̀ lọ́fíìsì káàkiri ọ́fíìsì gbogbo ti dàpọ̀ ti dàpọ̀ mọ́ra wọn afẹ́ jẹun àárín àwọn Yahudi ẹ má jẹ́ sí ọyẹ́ o mr sunday ingbóbìnrin sista kọ̀ǹfọ́ ọlálẹ̀ mùsùlùmí ni wọ́n o má jẹ́ sí ọyẹ́ o torí pé iná ọlọ́run ìrìn tí ó ń sìnà àárẹ̀ àtàtìbọ̀dán bú ìsìnrìn tí ó ń sìnà nínú àwọn àdúrà táwọn afá máa ń sin wọn ní aláwọ̀ iná sálùkàlù húdà wọ́n tó kọ̀ wọ̀lá àfáfá wọlé gìnà wọ́lọ́wọ́n bá mọ́ bẹ̀ ọ́ mọ́sàlùfọ̀nà mọ̀mí fún mi níbẹ̀rù ọlọ́run wá fún mi ní rọjú والعفاف والغنى والعفاف والغنى fún mi ní rọ́jú كن òun náà ni kíyàn ọmọ lérí ìyàwó ẹ̀ orí ńlá ni o ọlọ́mọsà sí fẹ́ ní kọ̀ọ̀kan wa ogun tọ́lọ̀wọ̀n bá òfẹ́ kọ́lọ́mọdé adédé ẹ̀ lẹ́yìn náà al-istiqama gbogbo ọ̀nà tágbà wa owó kádó déédé lérí ẹ̀ ọ̀nà tágbà máa wá owó iṣẹ́ tàà bá ń ṣe tó bá ti jẹ́ haram ká lè kó mẹ́ àwọn tàà sí ń gbájú ẹ̀ ká dó dédé ká lè mọ̀ pé gbogbo owó tẹ̀yìn bá jágbà tó bá dọjọ́ alìkìyàmà anábì ní wàákàlà gbogbo dáadáa dáadáa ẹni tó lówó ẹni gbowó àwọn èèyàn johnson ẹ kó wá abayin business ẹ invest ó sì gbowó jọ mílíọ̀n mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méje ọgbà ogun ẹjọ́ ọ jáde láyé bẹ́ẹ̀ kò wá rówó ń dá padà àgbákò ti ṣe anábìdì fàyọ́tọ̀ hádà mina sanati irun rẹ̀ àwẹ̀ rẹ̀ bọ́lá bá ní kókì pẹ̀lú ìkíláàsì tó sì ṣe pẹ̀lú mùtábà náà ni ó èyí tó bá dá nínú àwẹ̀ rẹ̀ èyí tó bá da nínú ọ̀run rẹ̀ àti sẹ́rí rẹ̀ wọ́n yọ wọ́n fẹ́ni tó lówó wàhádà mí àsánà ti hì wọ́n tún mú eh, iṣẹ́ míì iṣẹ́ olóore wọ́n tún fún ẹlòmíì nínú àwọn sẹ́rí rẹ̀ fàyínfàní yàtí àsánà ti hù tí gbogbo dáadáa rẹ̀ bá wá tán eh, ó sì tún jẹ́ àwọn kan lówó kọ́bùlà yọ́kọ̀dọ̀ má aléhì kètí ìsanwó tán ó kìfà mí wọ́n wá dì mọ́sẹ̀ rẹ̀ tó mọ́tọ́rọ̀ àfi náà rẹ̀ wọ́n wá ju sínú náà lọ́wọ́ ẹni bá akàlàmàlà hádà ẹni bá gba owó àwọn èèyàn lọ́nà ẹ̀tọ́ gbogbo investors lọ́kùnrin wa lóbìnrin wa afẹ́mọ̀sìn kan báyìí afẹ́mọ̀sìn kan báyìí bọ́ ọba lèèyàn jìbìtì iná lọ́lọ́lé wọ̀ lọ́rùn iná lẹ́yìn àwọn bá ṣe pèlè ọláyé tán táyì rẹ̀ bá rí ọ̀dàlàdà ó sì wà lọ́lẹ̀ wọ̀ náà lọ́rùn torí gbogbo ẹni tí wọ́n gbé owó rẹ̀ ó ṣe pè òní ṣàdúrà lẹ́yìn náà sàwọn wọná lọ́rùn nígbà wọn bá kó gbogbo sẹ́ẹ̀rẹ̀ ayọ́mayami alìsìtìkọ́mà indalbala adáwò ọ̀sẹ̀ndọ́lọ̀ yìí fi kan o anábì sunkún o abubakar sunkún o umaru sunkún usman ali kò sí sáábà kan tọ́lọ̀ wọn palẹ́kún kò sáà ìmáàmù kan àfáà kan tọ́lọ̀ wọn palẹ́kún inna ma'al usri yusra ọlọ́ni ẹ máa sunkún ẹ máa yọ́ máa tò yóò tó máa dàrú ẹ lálàáfíà yọ́ máa rẹ̀ ẹja dúró ẹ má jẹ́ òsì kó gbé wa kú lójú ọ̀nà ọlọ́run àárẹ̀ ẹ má jẹ́ ó gbé wa kú lójú ọ̀nà ọlọ́run wọ́n ti kàlá nǹkan tí ó lójú tó máa ọlọ fún rúkìá wọ́n tún sọ rúkìá fún ọkì náà ò tí lọ ọmọ kíkọ ọlọ́run yá irhamar rahimin irhamni ọlọ́run ṣàánú mi yọ padà ṣàánú rẹ̀ inú kọ́ pa ọ́ pípa tó pa ọ́ yẹn ó fi ṣàánú ẹ̀ àbí kó sì fún ọ lálàáfíà àmọ́ pé kò ní ṣàánú ẹ̀ òun ló láàánú ju gbogbo ẹni tí sànú lọ wọ́n fi dá àárẹ̀ bá lágbára tán nínú àwọn okọ̀ ọlọ́ tó lágbára bẹ́ẹ̀ máa fi ń bẹ ọlọ́run ni yá arhamar rahimin irhamni ọba tí sànú ju gbogbo àwọn tán sànú lọ sànú mi kò sálànú ọlọ́run ọlọ́run sànú wájà àwọn òbí wa lọ. asbabul istiqama tọ́ àwọn sábàbí tá a máa ṣe tẹ́sí òfin níyà alákọ̀ọ́kọ́ talabul ilmu ọ̀hún mùsálẹ́mà oníta anábì bá ti jòkó lọ́dọ̀ òun tẹ̀pẹ́ anábì yìí máa ń pín oorun ni oníjọ́ tí oorun bá ti kan òun tọ́jẹ́ pé ọ̀dọ̀ òun là nábì wà wọ́n kàn rà nábì bóyá kó tó jẹun nígbà jẹun tán ó sà máa kùn anábì wọ́n sà máa wí nǹkan kan jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ oníjọ́ kan lòun wá gbé tíṣe òun fẹ́ gbọ́ kí níṣe ń wí ó ní tọ́pọ̀ jù nínú àdúrà rẹ̀ òun náà ni yá mú kọlíbal kulubi sábìtì kọlíbí ala dinik ìwọ́lọ́wọ́ ọba ọba tí máa yí ọkàn má yọ ọkàn mi kó nínú ẹ̀sìn yóò wọ́n ṣàfihàn ẹsẹ̀ mi múlẹ̀ ó tún wá níjọ́ kejì níjọ́ tó ń tún kàn án ó tún wá níjọ́ tó ń kàn án òun sáré pé kí ànábi ó tún rí pé yábùkọ̀ líbà náà tó wọ́n lọ lè kọ́ àdúrà yẹn o kẹsẹ̀ lọ́mọ yẹn o Facebook ń yẹsẹ̀ o íńtánẹ́ẹ̀tì ń yẹ̀yẹ̀ lẹ́sẹ̀ o àwọn ọ̀rẹ́ ibi iṣẹ́ àwọn láńlọ́dù àdúgbò tí wọ́n ní kọ́ ọmọ wá sí patí pé àwọn mutí lọ́wọ́ wípé wọn náà wá jọyìn àwọn àwọn padà mutí yẹn ẹsẹ̀ ń yẹ o àwọn ẹbí tó bá kó yáyàn ẹsẹ̀ ń yẹ tó bá gbọ́ wà sí àwọn àfún bídíà ipe ẹ mo fẹ́ gbọ́ ìranù tó fẹ́ wí sọ́rẹ́ àáfàá ló lè máa gbọ́ wà sí wọn òun ti mọ̀ pé ti ń lọ́pọ̀ ìrọ́ ní ṣe kíní ìrọ́ nípa ọ̀la taqraba hadhihi shajarata ẹ̀rì ọlọ́ni ádámù àti àwa ọ̀la taqraba ọ̀la ni má ìwọ nìkan ọ̀la taqraba ẹ̀yin méjèèjì ẹ bí wọ́n sì gbé kalẹ̀ láti ní lárúbá tí ń sọ lárúbáwá nìyẹn àwọn fẹ́ pàṣẹ fẹ́yàn méjì wà látàkàràbá èyí méjì jẹ́ mọ́sùn ma àwọn méjì ọlọ́wọ́n bá ń bá wí ọlọ́wọ́n bá Adam àti kíní àti Hawa pé mọ́sùn ma gì kẹ́nìkan wá sọ pé ṣájára yẹn gan àwa ni túmẹ̀ ọlọ́wọ́n wá ní Adam àtàwa ẹ mọ́sùn ma àwa ṣé kéwú tó kù ṣe ìdókùtà àmọ́ tún nìyẹn bọ́ọ̀bá ilé gbọ́gbọ́ púpọ̀ bọ́ọ̀bá fi súnà lẹ̀ lẹ́yìn náà wọ́n kó ìròrí ìrújú tó máa dá òtún tó ń ṣe kí ni ètò ń ṣe ẹni máa ti jẹun kánú ni máa ń gbọ́ tẹ̀fṣírí wọn àbí wà sí wọn ní òfin ní sọnù tó ní wọ́n máa lọ́lọ́kú lọ mọ́ra wọn ni lẹ́yìn náà ìrún wákàtí márààrún mọ́jọ já ní jàmá ọlọ́run wà láà yóò mọ̀ dúró náà ọ sọ oríkèéríkà ara rẹ̀ onímọ̀ fi ṣe ọlọ́run ọmọ sọ ọwọ́ rẹ ojú rẹ etí rẹ ọlọ́run mú yàn dó lẹ́yìn náà ọwọ́ àwọn ọ̀rẹ́ gidi tẹ́jọ máa rìn asọ́pàtò sọ́ọ̀lẹ́hà sẹ́rí yẹn ọ pàtàkì débi pé yá ayọ̀ lẹ́dínà àmánú ọlọ́run bá ní gbogbo ẹni gbàgbọ́ òdodo ìtẹ́kùláhà ẹbẹ̀rù ọlọ́run wà kúnú máa sọ́ọ̀dìkì ẹ máa rìn pẹ̀lú àwọn èèyàn dáadáa torí tẹ́sẹ̀lẹ̀ bá fẹ́ yẹ àwọn ti mà fún Ibrahim bọ́lá ọlọ́run lọ lálẹ́ ọ̀la àdúgbò tó ń lọ yẹn àwọn ọmọ tí wọ́n ń ṣe ń bẹ̀ ọlọ́bì kan o wọ́n sì ti ń pè lóòótọ́ pé kó náà wá jọyìn àwọn tí wọ́n ṣe ránú bẹ̀ ẹjọ́ ń sí ẹjọ́ ń sọ̀rọ̀ gbogbo tí wọ́n máa build imani tí wọ́n máa lékun imani lẹ́jọ́ máa sí kíní lẹ́jọ́ máa sọ ẹ máa gbéra yín náà tráyà tẹ́sẹ̀ nìkan máa fẹ́ bọ́ sínú kọ́tà ìkejì ọ̀fà gò yíra ìwọ ló kò mí sákèsí ń ní o èmi náà pè ọ sí lẹ́yìn nítorí ṣe yí kọ̀básúnà àmọ́ ọ̀lọ́rẹ̀ẹ́ dáadáa àwọn ọ̀rẹ́ burúkú lóní wọ́n bá àwọn ọmọ yahoo rìn oníwọ̀dó dédé wọ́n náà padà yahoo sọgbọ́n tó fẹ́ dá sí wọ́n bá àwọn tí wọ́n yàlè ẹjọ́ ń sọ rẹ̀ wọ́n ní àwọn ọmọbìnrin tí wọ́n ń pè ọyẹ kọ̀dá o sọ pé yahoo rẹ̀ wà nílé o ọmọ ẹnìkan náà ni wọ́n náà bí máa ó sì kú ọlẹ́gbẹ̀ẹ́ wọ́n náà padà ṣe tẹ́sẹ̀ wọ́n ní kéèyàn yan ọ̀rẹ́ gidi máa jẹ́ kéèyàn dó dédé lẹ́yìn náà mahasaratu nafsi wọ́n ní kéèyàn máa sọ kéèyàn máa ṣèṣirò iṣẹ́ ara rẹ̀ kó tó sùn lálẹ́ bí kí ni mo ṣe lé ní dáadáa mélòó mo ṣe aburú mélòó mo ṣe látara bẹ́ẹ̀ e, èèyàn láti bọ̀ tán dáadáa torí àwọn ọmọ chẹ́ẹ̀kì ara rẹ̀ fi ha mo gba twenty níjẹta mo gba ten lánàá mo gba five níjẹrin ọba ah, ti jáde kìámọ̀ <laughs> kí ni yóò ní rọgbọ táwọn ẹgbẹ́ mi wà mí wọ́n ti ń gba ninety five wọ́n náà máa chẹ́ẹ̀kì ara rẹ̀ máa ṣe ṣòro sí ara rẹ̀ nínú tí àwọn àlùfáà ní èèyàn máa ṣe tẹ́sí fi yẹ òun ni kéèyàn tara bọ́sẹ́ gbogbo alòsúnà tó bá ti ní tàwídì tó lákìídà tó ti ń ṣe ìbádà iṣẹ́ ló kú o bọ́kàn bá lọ́kọ́ lè wá míì òsì máa ń yẹ̀yàn lẹ́sẹ̀ òsì ṣíríkù àti bídíà àti látìmù gbájú ẹ̀ tá a fẹ́ kákò nílẹ̀ yorùbá táàrí kákò yìí jama kí ló fà òsì ní bẹ́yìn bá ti tòsì tòsì bá ti mú yàn téèyàn níṣẹ́ téèyàn sì fẹ́ wáṣẹ́ gbogbo crime lèyàn máa ṣe kí ni lèyàn padà máa ṣe o lè dúró déédéé o àníbọ̀ yáwó tọ̀ sánmọ́ ojú dédé nìyẹn ojú ayé rẹ̀ náà ló ti mọ̀ pé iṣẹ́ rẹ̀ ó ti wọnú fáìlẹ̀ lómi kò tó kò láyé ẹni tó bá sì ṣiṣẹ́ yọ́mà ṣẹbọ yọ́mà ṣẹbọ yọ́mà ṣe bídíà yọ́mà ṣe bídíà yọ́mà gbájúẹ̀ yọ́mà gbájúẹ̀ yọ́mà tọrọ bára ọlọ́mọṣẹ́wà lọ́lọ́ bára o ààrẹ náà ní ká máa ti kú obìnrin tí bá rántí kú pé ọmọlẹ̀ kú láàárọ̀ ọ̀la ọmọlẹ̀ jẹ́ pé orun àsùngbẹ̀yìn mo sùn yìí mo sì jáde ìmọ̀mọ̀lẹ̀ má wọlé padà àwọn tí wọ́n jáde tí wọ́n kú náà àwọn náà rò páwọn kú o wọ́n látara bẹ́ẹ̀ èèyàn máa jó déédéé wá èyí tí wọ́n fẹ́ ṣe yìí tí bá lò tẹ́lẹ̀ lé ní báyìí tó wá jẹ́ pé aago mọ́kànlá òru ọ̀la mọ́júmọ́ àbí òru èní mọ́júmọ́ ọ̀la tí bá lò tẹ́lẹ̀ lé ní ni àsìkò tó ìṣebi tí ọ wà kú sínú ìwọ náà má bá rẹ sọ̀rọ̀ mọ́ ní gbèsè bìkan àwọn kan mọ̀ náà èmi wà máa lọlẹ́ sí kíní èmi máa lọlẹ́ rojọ́ lọ́rùn kí ni mo rántí kú bí i tó dáwọ́ lé ẹsẹ̀ èrè téèyàn jẹ téèyàn bá dúró déédéé tó máa ní ọ̀tẹ̀lẹ̀ kọlùbì ọlọ́run fi hàn lọ́kàn balẹ̀ torí pé àárín wa tọ́lọ́run dàrú mọ́ ọkàn rọwọ́ sí yọ balẹ̀ torí ọ̀ tara bọ crime ọ̀ lọ́wọ́ bí aburú èmi rọ balẹ̀ èmi rọ balẹ̀ wẹ́n wọn bá tọ́rọ kọ́bọ̀ tọ́lọ́ ní ọmọ lùsẹ̀mí tó gbádùn ẹlẹ́ẹ̀kejì ọlọ́run mú ìpayà kú nínú ẹ̀mí ẹ̀ ọlọ́run ní innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu fala khawfun alayhim wa lahum yahzanun ọlọ́run láwọn tí wọ́n dúró déédé ọlọ́run bá ní áká payà kú fún wọn àti ìbànújẹ́ ọlọ́run máa mì ọwọ́ ọba àdáwò mẹ́wàá tí wọ́n fi rẹ́rin káàkiri ẹyọ kan rẹ̀ gbọ̀dún òdó dédé òun ti pokùnso ẹgbọ́jàmọ́ ẹyọ kan rẹ̀ ó ti bọ́ sí kànga ó ti sọkùnrin ẹ̀ bóò ni wọ́n máa ń pè wọ́n ló ṣe kí ni ọ̀sọkùnrin ìwádìí ètò dédé lẹ́yìn náà ipá ọ̀tá ò ní ká ọ gbogbo ọ̀tá ọmọdé òrìká rẹ̀ ipá wọn ní ṣe ò ní ká ọ torí wọ́n ti dúró déédéé wájú ọlọ́run ọba wa lẹ́yìn náà àwọn ọmọ rẹ ọlọ́run yí àwọn ọlọ́mọ dáadáa torí wọ́n máa kọ́sẹ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lé ní bí wọ́n bá ṣe yà làwọn ọmọ ọmọ yà èyí tó pọ̀jù torí ọmọ wòyá ìjọ ojoojúmọ́ tí yàrá bá ń ṣe lọ náà wọ́n ṣe kíní ní ọmọ ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọmọ àwa bàbá náà wọ́n mọ̀ wá tàbá dúró déédé ìdúró déédé wà yẹn mistake àwọn ọmọ ọmọ tí ò bá dáadáa lọ́wọ́ yá àti bàbá òun náà yóò fi to ètò ayé kọ́dà nígbà mí ya ní àbá lọ́wọ́ àwọn òbí wa ẹgbọ́n ní tó ní ká sí yẹn àwọn ọba lọ́wọ́ àwọn òbí ti wa tọ́ba ti fẹ́ jẹun alẹ́ tọ́ba fẹ́ jèrè lọ́rùn dódédé o torí àwọn ọmọ rẹ̀ wọ́n ní ìdódédé yìí pé ìmọ̀ ṣe sábàbí táwọn ọmọ fi máa ń yà dáadáa níparí òun náà ni pé ìdódédé ìmọ̀ jẹ́yàn láti bọ̀ tán dáadáa ọlọ́run wa fún yàn lálẹ́ jẹ́ náà ọlọ́wọ́n bá ní innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tí wọ́n gbọ́ ọlọ́run lọ́lọ́run tí wọ́n sì dúró déédéé lérí imáni àti ìbádà tatanazzalu alayhimul malaika tó bá dásìkò tán fẹ́ jáde láyé àwọn màláíkà ó sọ̀kalẹ̀ àwọn <laughs> wa abishiru bil janna ẹ máa dọ́nà kalẹ̀ láti sìn pàlì jẹ́nà lẹ́yìn ọwọ́ allati kuntum tu'adun alìjẹ́nà tí wọ́n sàdéhùn fún yín ọlọ́run mọ̀sẹ̀ fún yín nahnu awliya'ukum fil hayati dunya ọlọ́ni àwa ní wòlíì àwa lọ́rẹ́ yín gbàtẹ̀ wà nílé ayé náà ẹ̀tẹ̀ láṣẹ wa wa fil akhirah lọ́run náà àwa náà lọ́rẹ́ yín walakum fiha ma tashtahi anfusukum ọlọ́run bá ní gbogbo tẹ́ bá fẹ́ gbogbo tẹ́ bá ti fẹ́ nínú gbádùn ẹ máa bèèrè ẹ̀ walakum fiha gbogbo tẹ bá fẹ́ nínú gbádùn ó ti wà nílà jẹ́nà torí èmi ọlọ́run ti máa ń tẹ́fẹ́ walakum fiha ma tad'un gbogbo tẹ bá sì fẹ́ ẹ máa bèèrè nuzulan min ghafurir rahim àlìjẹ́nà yẹn ni ibi tẹ́ sọ kalẹ̀ sí ọlọ́run bá aláà ló sì sọ yín kalẹ̀ síbẹ̀ ọba yìí ti forí yìí nǹkan kù láyé ẹ wọ́n sẹ̀ mú wa ọlọ́mọsàmúwàdó ọlọ́mọjẹsẹ̀wọ́ yẹ ọlọ́mọjẹsẹ̀wà ọlọ́mọjẹ ọyẹ kọlọ́n sànú wa orí ilé ayé ń bọ́ bá ti lọ òní padà wá mọ́ ẹ̀kan tí kálukú wà náà ni àwa bẹ̀ẹ́ pẹ̀lú orúkọ rẹ̀ gbogbo tí ń yẹ̀yàn lẹ́sẹ̀ kọlọ́mọjẹ kan yẹ̀ wá lẹ́sẹ̀ mbẹ̀ kọlọ́n sì wá lólórí rẹ̀ kọlọ́n إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون